àfi ọjọ́ fún ọlọ́run bá ètò ọ̀la sọ̀rọ̀ àlékúnkẹ́ àlékúnkẹ́ fún àdúgbò àwọn ọ̀gbà wà lọ́sẹ̀lọ́ àlékúnkẹ́ náà ti àlékún orí àjẹjẹ fún ọlọ́run bá ètò ọ̀la kó máa bá àwọn tàbí àyẹ̀lẹ̀ àwọn tó jẹ́ pé àwọn náà ni àwọn tí wọ́n bó dúdú Islam àwọn náà ni wọ́n Islam ká sí ọlọ́run bá ètò ọ̀la obìnrin tó débi tó dé yìí àti gbogbo àwọn tó bá tẹ̀lé lánàá níbi sọ̀rọ̀ àwọn àlè kí ọlọ́ọ̀bà àdìsọ́lá ọmọọta dákun ó kà wá náà nínú àwọn tá a wí. lábẹ́ àlàyé ọ̀rọ̀ tí a fi ń dá lọ láti di ọjọ́ mélòó kan nípa àdéhùn àdéhùn yóò ẹ̀sìn Islam tẹ̀ rí ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn ìdẹ̀kùn ni ẹ̀sìn tí ò sí nǹkan ti ń bẹ̀rẹ̀ tó nínú àwọn ọ̀nà tí Islam ti tẹ̀ wá lọ́rùn tí ò fi fún fi ti fún wa ó jẹ́ pé ìfúnfún ní padà wá ń ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ ó wá látara àkọ́fà wa ó wá látara àìmọ̀kan wa ó wá látara jìnnà sí òfin ọlọ́run ọba àdìjọ́lá ó wá látara jìnnà sí ìlànà nàbì sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ náà ni ó wá látara ìfẹ́ ẹnu òun náà ló kójọ pọ̀ tí wọ́n fún wa tí wọ́n ń mú ìnira wá fún wa látara àwọn kan tó jẹ́ pé ọlọ́run ó ti ṣe é ní ìrọ̀rùn fún wa tí ó ti eléyìí ìta àbẹ̀wò lálẹ́ yìí òun náà ni ìrọ̀rùn ipe ọlọ́ọ̀bá àlejòọ́lá ó dá wa lẹ́nu tí nǹkan máa wù láti ṣe ó dá wa lẹ́nu tí ó máa fẹ́ yá kaba ìbò mi lọ́kàn eléyìí ni mo fẹ́ ó dá wa lẹ́dàá tó ní làákàyè láti mú káàtì ṣẹ̀ṣà nínú àwọn kan tó pọ̀ ìgbà mi wá wà á wà á rí i pé a nídìí nǹkan ẹyọ kan láàrin nǹkan tó pọ̀ a nídìí nǹkan ẹyọ kan láàrin nǹkan méjì àbí gbà mí wà kan tó yẹ pé nǹkan yẹn ọ̀kan náà la ní ìdì àmọ́ kan wọ́n ti di pé á ti ń ṣe ni àbí má ṣe wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bà àdìgbò lásàánù wa ń bẹ̀ nítorí pé àwọn kèfèrí láwọn ọjọ́ tó ti kọjá lọ àwọn ò ní ìwùlànà yìí lọ́nà tí wọ́n gbà tí wọ́n fi ṣe ẹ̀sà tọ́lọ̀ ọba àdìgbò ló fi ṣe ẹ̀sà fún wa ní ìtòdà ní àwọn máa ẹyẹ bó ni wọ́n ti máa ń lo ẹyẹ tó bá jẹ́ pé ní tí wọ́n bá fẹ́ ṣe ẹ́ wọ́n wàá mú ẹyẹ lọ́wọ́ táwọn wá ju ẹyẹ òun tó bá ti fò lọ apá ọ̀tún ajẹ́ pé nǹkan òun dáa nù tẹ́yìn wọ́n bá ti fò lápá òsì ajẹ́ pé nǹkan òun ti kíni nǹkan òun ò dáa nù tó tó bá fò lọ ibòmíì ó tuntun ṣe tó eléyìí òun làwọn máa fi ń wo pé nǹkan báyìí dáa nǹkan yóò dáa tó àlẹ́ mi máa sọ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀mù alábìjẹ kò yẹ wá fún gbogbo àwọn kaba yìí nǹkan tí o dáa ni a gbọ́dọ̀ máa lo kaba wọn káwa máa fi ṣe ẹ̀sà ewu láti àbẹ̀wò ní káàmà tó. Ànábì sallallahu alaihi wasallam kò wá ní kàn kankan fún wa nínú ẹ̀sìn pé ní yóò dáa àyàfi kó mú bàbí ìlú wa mú wa Ànábì fún wa ní alternative wípé ẹ má ṣe léyìí tábà ní ẹ má ṣe léyìí ewu wa ni ká máa ṣe sẹ̀gbẹ́dì máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ yẹn nù wá pàdé àwọn ìmọ̀ ṣe kìnìún nípa ṣe so àlọ́ ìsìláàmù ti palẹ̀ ní ogun kalẹ̀ fún wa nígbà yẹn a máa mú sí kó láwa ṣe à àdúgbò kan tó pọ̀ yìí máa mú làkàṣẹ́rà ẹ̀ wọ́n máa mú sí máa mú fáfà láì máa mú fáńtà máa mú kóòkì ó bá sì lágbára gbélé ìgbó fáfẹ́ mú kánà ní máa mú mi so gbogbo àwọn eléyìí nìkì ọlọ́ọ̀bá lè pẹ̀lú òṣòfin pé ẹ gbọ́dọ̀ mú kankan àwọn òfin à àwọn ní tó ó ní ká má mu àwọn nǹkan ó sì ní na mu àwọn nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ má jẹ àwọn nǹkan ó sì ní ẹ má jẹ àwọn nǹkan tá a bá wá wo tí ntọ́ á rí ó kéré gan ntọ́ ní á má jẹ tí ntọ́ ní á má jẹ ó kéré gan gbogbo eléyìí ní tì bá wa náà lè fún wa tó àwọn ànábì ànábì tó ń bá wa lè wa abẹ́fẹ́ sẹ̀sà kìnìkan abẹ́fẹ́ sọ̀rọ̀ pọ̀ kankan ẹ máa bẹ ẹ máa bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá pé kó sẹ̀sà fún yín tó kọ́ ọlọ́run ọba àlekíọ́lá nìkan ló mọ tó dáa àwọn ọ̀ma ìgbà míì bẹ tó jẹ́ pé àwọn fẹ́ràn kankan aburú sì wà bẹ́ẹ̀ ìgbà míì bẹ tá a kó ìlà kan tó sì jẹ́ pé òde ló wà bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá ni wàá sá an tuhibbu shay'an wa huwa sharrun lakum onígbà mi bẹ ẹ máa fẹ́ràn kankan yóò máa wù yín gbogbo àlẹ́fẹ̀ẹ́ wá láti fi kọ́ yóò tẹ̀ ká wọn ọlọ́run bá dẹ́kẹ́ wọn ni wọ́n wọ sharrun lakum bẹ́ẹ̀ ni aburú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum ìgbà mi sì ń bẹ tó jẹ́ pé ẹ kó ìlànà ọkàn yóò fẹ́ gbogbo ara yín jẹ̀ kọ́ ẹ̀ bẹ́ẹ̀ owó xayiru lẹ́kùn òun ló ti dà fún olólórí fún yín ọlọ́run yà àlẹ́mú wọn tún là tà àlẹ́mú ọlọ́run bá alẹ́ fúlá ló nímọ̀ nípa ogun tá à ń sọ yìí kò sẹ́ni tó nímọ̀ nípa rẹ̀ mọ́ yín ẹ̀rí kébi àyà yìí sùn ọlọ́run bá alẹ́ fúlá gbé wa lọ síbi àwọn kankan tó kọjá òye ẹ̀dá nítorí tó kọjá ìmọ̀ ẹ̀dá òun náà ní nǹkan tí ò ti ṣe kí ni nǹkan tó pamọ́ tí ò ti ṣẹlẹ̀ wọ́n fẹ́ fẹ́ yàwó ọlọ́wọ́ bá rí kẹ́lá ló mà bóyá ìyàwó yóò lórí fún lórí fún ọ. wọ́n fẹ́ràn rẹ̀ lè wọ́ àwọn ẹ̀rọ tó bá rí burú ní bẹ́ẹ̀ fún ọ. wọ́n lè wò ó pé a mo kó ìra ẹni yìí kò mí kó sì jẹ́ pé orin ní bẹ́ẹ̀ fún ọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá rí kẹ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà fóbìnrin bọ́yọ̀kùnrin kan wá bá tó fẹ́ràn rẹ̀ náà ni bóyá burú ní ìsìn bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bàdí kí ọlá ẹlòmíín ti lè wá bá wá wò pé à lágbájá èmi sí lágbájá ẹ kó wá kó lè arè tó kó ti jẹ pé orí ńlá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ̀nà wo láwa gbà ǹjẹ́ nìkan bẹ tó lè tọ́ka wa sí orí yìí tí ibi ìlórí wa òun ni kò sí ibi ìyàbú ló wà ǹjẹ́ nìkan bẹ ní ẹ̀dá tó lè tọ́ka wa síbẹ̀ yàtọ̀ sí nǹkan tá à ń pè ní alìsíṣà o ká gbàyàn ní márùn látara kíni látara òye tíyẹn bá ní látara ìgbìnáwó níta ń pè ní experience eléyìí wọ́n tọ́ eléyìí wọ́n èso ìmọ̀ kọ̀kọ̀ yàtọ̀ nǹkan tíyẹn ti mà tẹ́lẹ̀ ìmọ̀ tíyẹn ti ní tẹ́lẹ̀ àbí tó ti tẹ́lẹ̀ tíyẹn rí kẹ́nìkan wá bá ọ kó wá fún ní márùn wọ́n tó ti lọ ilé sí i látòjú ẹni sùn wá láti ní sàn sọ ah wọ́n sẹ̀ fún mi láti ṣe àníkọ́dá kọ́ọ̀sì tẹ́ iná ṣe ni wọ́n fún mi ah àwùdà kùsùn nǹkan tó lébi kọ́ọ̀sì wà yẹn o ṣe àpẹẹrẹ tó kàn níbi láti ṣe ni pé àtúkò fún ara ti bẹ̀rẹ̀ o kọ́ọ̀sì kan bẹ̀rẹ̀ sáńpé báyìí báyìí tí gbogbo ti sọ fún ọ nísìnyí tí ó lè lọ lè bá àgbẹ̀ lóko kó orí kó láti ṣàn kó mọ̀ wá mọ̀ wọn pé ah kọ́ọ̀sì tó fẹ́ ṣe yìí kàbá báyìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí a máa ṣẹlẹ̀ nígbà tí ẹ bá fẹ́ ti gbéyàwó náà èèyàn máa lè rí báyà wípé lágbájá mo rí pé ará àdúgbò yìí ni àbí mo sì fẹ́ ẹ̀ mi ti kẹ́ má máa dáadáa mo sì wá báyìí fóun fẹ́ fẹ́ mi ẹ dákun kílẹ̀ máa ń parẹ́ á mo máa mà ní mo máa mà ní mo máa mà ní. kọ́lá lásìkò yìí ní tí bá máa mà tí yẹn mọ ẹni yẹn mà tó láti ní kó sọ tí yẹn bá máa mutí ìdá ìwà rẹ̀ dáa kọ́dà olójútì gan máa kíyàn máa ṣe gbá máa ṣàwọ̀ àmọ́ ọtí náà làdáwọ̀ rẹ̀ tó wàá mú sí báyìí báyìí báyìí wàá bẹ̀rẹ̀ sí já sí kòtò báyìí sọ fún un á ìwà rẹ̀ dáa ẹ̀ àmọ́ kankan búrẹ́mù kan ló ní náà ni pé àmọ́ jalè ìwà àwọn obìnrin ti filẹ̀ nísìlẹ̀ àmọ́ jalè á ìwà rẹ̀ dáa wẹ̀ kò sí àkàlọ̀ sábùkàlọ̀ rẹ̀ àmọ́ tí mo gbọ́ ni pé ọ̀rọ̀ àìpé wọn ni àmọ́ mú gbó nítorí ó sọ ọ́ eléyìí ò sí nínú pé kíni eléyìí ò sí nínú pé wàá bà á jẹ́ àbòsọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nígbà tí fáwọn anabi sallallahu alayhi wa sallam pé àwọn méjì nínú àwọn sábẹ́ anabi wọ́n kọni sí òun ipe àwọn fẹ́ fẹ́ wọn ẹni wọn náà ni ẹni òun náà ni Abu Jahal Fatima bint Qais ọlọ́lẹ̀ bá anabi sallallahu alaihi wasallam bí ká sì mọ̀nú pé wọ́n yé lọ́lẹ̀ bá àfa àkọ́bá yẹn yẹ nǹkan wò sábà ń bá ma ẹni tó fẹ́ fẹ́ àbúsùnmọ́ àdúgbò wọn ó lè lè sọ ó lè bá ma yẹn lọ́dọ̀ yẹn lóòótọ́ irú ẹ̀ náà ni Fatima ọlọ́lẹ̀ bá anabi sallallahu alaihi wasallam ti Fatima bint Qais ó ní sífàtìmọ̀ ni àbí Zainab bint Jahsh ràpẹ ẹ ràpẹ Zainab ni àbí Fatima báyà Fatima Fatima ni ó wà lọ nígbà nàbí sallallahu alaihi wasallam pé tọ àwọn méjèèjì wà kọnu sí mi kí lànà ètò lànà ètò ànábì ò ní jẹ bọ yẹwò ànábì ò ní jẹ bọ ní jẹ bọ ṣe ti ara ẹ níta nàbí sallallahu alaihi wasallam sọ fún náà ni pé amma Muawiya ó rí Muawiya ń tiẹ pàṣọ olóògùn la lahu nǹkan tẹ̀mí ma náà ni pé sálíkà ni kò lówó lọ́wọ́ kò lówó tó lè fi gbọ́ bùkátà rẹ̀ wàá ma Abu Jaham ó rí Abu Jaham jẹ fàlàyé dọ́ọ̀lù asọ́ àti àti kìí òun a máa ṣe ìrìnàjò pọ̀ kì í gbélé pẹ̀lú obìnrin ìtumọ̀ mí inú ìtumọ̀ hadith àwọn mí ní ìtumọ̀ láyé dọ́ọ̀lù asọ́ àti àti kìí nítorí pé ìtumọ̀ yẹ gẹ́gẹ́ lítírà ni rẹ̀ òun náà ni pé kì í gbé ọ̀pá kò lójúka rẹ̀ àwọn kan ní ìtumọ̀ yẹn náà ni pé máa ń sèrè àjò gan ìsàkàràkàrì àjò ni pàṣẹ jẹ́ òkú lọ́nà àwọn kan sọ wípé dọ̀rọ́ọ̀bù nìta pé ìtumọ̀ pé kéèké ọ̀pá kò ní ọ̀rẹ́ ni pé ìmọ̀ ẹ̀nà obìnrin náà fún yorùbá náà yóò ṣíwọ́ sókè báyìí náà ni so anabi wa ni à ń kì í ìsàmù kò rí àwọn méjèèjì èsì báwọn ni má fi àwọn méjèèjì lọ́fẹ́ ìsàmù ẹ̀wọ̀n kàbáwọn anabi ó gbà ní mara ó sì kíni ó sọ ó sì sọ rízì tó fi sọ wé kíni tó fi ní kó wọn fi àwọn yòó tó kò sí nǹkan tó burú bí eléyìí wọn máa gbà yẹn wọn máa béèrè màrà lọ́dọ̀ yẹn tó kìí ṣe pé bí ìfẹ́yàwó nìkan ẹlòmíì lè fẹ́ travel lọ́bì kan ẹlòmíì lè fẹ́ gbalé fún àdúgbò kága ipe tọ ẹlẹ́kùn àdúgbò ìgbò fẹ́ gbalé jẹ láwọn kílẹ̀ mọ̀ nípa rẹ̀ ṣe àdúgbò yìí àwọn adé náà bá ti wà ní ìsìn kọ́lọ́njà à ń sọ́ká lo wa tán bẹ́ẹ̀ ni káwọn náà ti sì lè wá wá bòmí nítorí pé àdúgbò yìí ó ní agbára o èrè tọ́ ọmọ yà yín o gbogbo tí wọn náà bá mọ̀ nípa rẹ̀ ọmọ wulẹ̀ wá yáyà fúyà ní ẹ à ń kàtí bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ní wọ́n dàbọ̀ náà wọ́n bá ti kúkú òní ẹ̀yẹ́ máa ń sọ fún yà kìí ti pé ọwọ́ àwọn òfin yà tí bá sọ fún yẹ́ dàgbà sí pé yẹn ba àdúgbò jẹ́ àdúgbò àti pé yẹn nífẹ̀ẹ́ káwọn onílé yẹn nífẹ̀ẹ́ kan tà so anabi sallallahu alayhi wa sallam أو السلمي جابر بن عبد الله ولقى حديث ولد النبي صلى الله عليه وسلم وإن كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه الاستخارة في الأمور كلها هنا النبي صلى الله عليه وسلم أما قوم أو سابره ni àdúrà téèyàn máa fi wá kọ́lọ́hún sẹ̀sà dáadáa fún yàn ọ̀nà pẹ̀lú istikhara àdúrà téèyàn máa fi téèyàn máa fi kọ́lọ́hún yàn fún yàn pé ìwọ mo fẹ́ kó yan ìtọ́ba mọ̀ kó dá lọ́dọ̀ ara rẹ fún mi anabi aya jábìrì ní anabi àmà kó àwọn sọ̀hábà fil umuri kulliha níbi gbogbo àlámọ̀ ni wọn pátápátá kò yọ̀ kan lẹ́bẹ̀ eléyìí ní túmọ̀ pé istikhara àmọ́ ṣe nígbà tó náà bá pín méjì wọ́n lọ àmọ́ nígbà tó lè kó ọ̀nà kan náà lá ní torí pé ọ̀nà kan tó rí kó níhùn náà ó lè jẹ́ pé aburú ní mẹ́bí ọ̀nà ẹ̀yọ̀ kan ó tún ṣe istikhara lórí ẹ̀ ìgbé tí mo fẹ́ lọ sí ẹ̀ lọ àbí má lọ ìjàpọ̀ ọ̀nà kan náà ni ẹ ṣe ń lè kó àbí má lè kó ọ̀nà kan náà ló fẹ́ lọ ṣe ń lè kó ní àbí kàdúnyá ni kí n lọ ìyàgbọ́ ní pé méjì báwọn gbogbo ẹ̀ náà lè máa ṣe é sàkárà ṣé lágbájá ni kí n fẹ́ ni àbí làkàṣègbè ìyẹn máa ṣe é sàkárà lórí ẹ̀ kọ̀ lágbájá nìkan náà mo tẹ̀ wáyé ní kò sẹ́lómi tó kẹnu sí ṣé kí n fẹ́ lágbájá òun náà ọlọ́run ìyẹn tó máa ṣe kí ni tó máa ṣe é sàkárà lérí eléyìí náà so ìyẹn náà ló fà á ti fún Abdullahi ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní ànábì a máa kọ́ àwọn ní istikhara ẹ́ fil umuri kulliha níbi gbogbo àlámàrí pátápátá ó tún mọ̀ pé istikhara yìí nìkan nígbà tí yẹn bá ti dábọ́ bẹ́ẹ̀ ṣe ni kìí ṣe nínú ìgbà tó imagine lọ́dún tẹ́ ní ogún ọdún nìkan ẹ́ torí pé istikhara yìí ti nǹkan eré á jẹ̀sí istikhara ọ̀wà ní kíná rẹ̀ ọ̀wà ní jẹ́sírì ẹ́ ọ̀wà ní ọ̀fẹ́ ṣe istikhara ìpè ṣe mẹ́sìn kò nídìí ni àbí àbí pàmájì ó fẹ́ ó kọ́kọ́ fèsì júnior wáyé kìlẹ̀ náà ó fèsì senior wáyé ó fèsì jam ó fèsì kò sí tiẹ̀ mi ẹ̀hẹ́n yìí ló ti máa rò pé lélẹ́yìn ni kí n ṣe àbẹ́lẹ́ ìkọ́ ni kí n ṣe tó yìí ṣe kára ẹ̀ dẹ́yẹ̀ tó bá ti ṣe kí ìjẹ́ bá ti dé a ìkànnì méjì ó ti ó ti rẹ́ di kí n ṣe kàdé yẹn wá ń wò pé bẹ́ẹ̀ nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ nǹkan tí ó tiẹ̀ sí tó ńlá la rẹ̀ ló máa ṣe ṣe kára lé lérí rárá o ọ̀rọ̀ tó bá ṣe pàtàkì ni ẹ ọ̀rọ̀ tó bá ṣe kíni tó ṣe pàtàkì tó sì wà realistic ẹ̀hẹ́n bí àgbà àwọn ilé ìbò tó wà realistic <laughs> òun náà lè yẹ máa ń ṣe kíni òun náà lè yẹ máa ń ṣe istikhara lélẹ́rí kò sí báwọn. ó ní kàmá yu'allimuhumu surata min al-Qur'an ó ní ànábì máa ń kọ́ àwọn ní istikhara gẹ́gẹ́ bí ti máa ń kọ́ àwọn ní sura bí ti máa ń kọ́ àwọn ní Qur'an. eléyìí túmọ̀ pé anabi sallallahu alayhi wa sallam a máa kọ́ àwọn sàbẹ̀ ní Qur'an ìtumọ̀ rẹ̀ lílo rẹ̀ ìfúntẹ̀dọ̀ rẹ̀ anabi a máa kọ́ àwọn sàbẹ̀ bísí wa máa ń kọ́ wọn bẹ́ẹ̀ náà anabi sallallahu alayhi wa sallam a tún máa kọ́ wọn ní istikhara gan bóòlù ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá pé dákun tẹ̀sà fún mi yaqul wọ́n anabi wa sọ nínú hadithi rẹ̀ ọ̀rọ̀ anabi ló fẹ́ kà fún wa nísìn wọ́n ní anabi ní idha hamma ahadukum bil tí ọ̀rọ̀ kan bá ti kíni tí ẹ bá ti ṣe tán yàrá ìṣe ti rẹ́dì láti fẹ́ sekin láti fẹ́ ṣe gbéra fẹ́ ṣe ìgbésẹ̀ lórí àlámọ̀rí kan àlámọ̀rí kan bẹ tó kún yín lọ́kàn kí a ah, mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ gbé gbèsè báyìí mo fẹ́ rìnrìn báyìí ẹ̀ẹ́n ànábì ní tó bá ti ṣẹlẹ̀ sí yín báwọn nítòkù ni pé pàlìyàrì ká ọ̀kà àtẹ́yìn ní nǹkan èrè parí bọ̀ ànábì ní ya yẹn náà fílà alákà méjì yàtọ̀ sí ìrọ̀ ọ̀ràn kò sí náfìlà kò sí ìwọ̀n tó bá ní olóko méjì téèyàn ò lè lò àyàfi tó bá jọ̀ràn èèyàn o ò lè káṣù bá àtàn nìsín kó wá ṣe é sí kó fi ṣe é sí kára kò lẹ́tọ̀ torí pé ìwọ̀n ọ̀ràn yẹn lélẹ́yìn àmọ́ ìyẹn náfìlà tahiyatul masjid tán o lè ṣe é sí kára pẹ̀lú ẹ̀ ìyẹn náfìlà rak'atayn al-fajr o lè ṣe sí kára pẹ̀lú ẹ̀ ìyẹn náfìlà méjì lẹ́yìn zuhur àbí lásìkò tó kí zuhur o lè ṣe sí kára pẹ̀lú ẹ̀ ó dẹ̀ lè ṣe ó lè dìídì láti kẹ́yìn láti yẹn nẹ́fìlà alákà méjì torí kó fẹ́ ṣe istikhara àmọ́ kò gbọdọ̀ jẹ́ ìrun ọ̀ràn yà lákà méjì ni so lákà méjì tó sì yàn yín náà ẹ́ èyàn ṣe kí ni èyàn ké tó bá ní kápá láti ké ìrun sóra yìí ká máa ń yẹ dáadáa torí pé ànábì ló gbé istikhara rẹ̀ wá nísìnyí lẹ́jẹ̀ rẹ̀ àwọn kan wá débẹ̀ nísìnyí wá ní istikhara lóòótọ́ ẹ̀ ọkà súra báyìí wọ́n tún wá sọ súra wọn di dandan báwọn èèyàn so eléyìí wọn kò sí ààyè bí eléyìí bí àdìsá nàbí sallallahu alayhi wa sallam istikhara yanabila alaka méjì tí èsì kíni tí èsì ọ̀ràn yẹn ó tán òkè fàtíà aláwọ̀ ọmọdé ń kírun wọ́n kí fàtíà bóti kúrò aláwọ̀ lówó ké ọlọ́ bá ti kúrò aláwọ̀ àkọ́kọ́ kó kí lẹ́yìn kejì ẹ̀ ọba ti pé sọ́ọ́ ti bá kọ́ àwọn ẹ̀rọ ọmọ kó ké láàkọ́ kí lẹ́yìn lákàmì jìnnà sáà lóhùn tó anábìrin tó bá wá ké tán tó bá ké òun yẹn tán tó ń balẹ̀ yẹ kúrì lẹ́yìn ìgbà yẹn kó wá sọ báyìí pé gbólóhùn fún mọ̀tá nàbí sallallahu alaihi wasallam sọ yìí ó fa ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith àwọn kan ní sí inú inú ìrun gan lè ó ti ṣe àdúrà tá a fẹ́ sọ yìí àgbà tí yẹn bá jáde lérí yẹn àwọn kan ní inú rẹ̀ làwọn inú rẹ̀ ó ti ṣe ṣe síwájú kó sálámà ẹ̀ òṣèlú àtàyà sáwọn ó wá ṣe àdúrà kó sálámà àwọn kan ní alárẹ̀ ìgbà tí yẹn bá fẹ́ sẹ́yìn bá sálámà kan ní òun náà ló sì dájú kó hàn nínú gbólóhùn anabi sallallahu alayhi wa sallam tó sọ pé kí ni fúnma ẹ fúnma lẹ́yìn ìgbà yẹn lè yẹ kórì ọmọ àtọ́ba ìgbé fúnma sanabi ti lò ó nísìnyí ó ti fi àlàfo sáàrin nàfìlà araka méjì àti àdúrà tí yóò ṣe sòfìlà rọ àti máa ń segin ní ti máa sọ̀rọ̀ rẹ̀ nù ẹ wáwù ní ti báyìí ó ti sún àdúrà ọmọ ara irun ó lè jẹ́ pé ìdílé sílẹ̀ nù pẹ̀lú ìgbà tó fi lọ súnmọ́ onísìnyí ó ti fi kíni ó ti fi ó ti lo dẹ́n sí àwọn ilé ìgbó àbí ẹ̀hẹ́n so ó ti lò ó so a jẹ́ pé wallahu ta'ala a'lam èyí tó ṣe kíni èyí tí ó tẹ̀ àwọn gẹ́gẹ́ bíi àdìsí yìí òun náà ni pé lẹ́yìn ìgbà tí yẹn bá sálámà tán anabi sallallahu alayhi wa sallam ní kí allahumma èrè ọba mi allahumma ìrẹ ọba mi inni astakhiruka bi ilmik dájúdájú èmi ń wá kó o tẹ̀sà fún ń wá kó o tẹ́kẹ́ni kó o tẹ̀sà fún mi bi ilmik pẹ̀lú màá rẹ̀ ṣúùsì fún mi pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó o ma dáadáa o kò mọ̀ ètò dáa wa astaqdiruka bi qudratik èyí sì ń béèrè agbára látọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ yàtọ̀ fún mi ní agbára lórí àlámọ̀ tí mo fẹ́ ṣe ṣàìsà fún mi kó wá tẹ́kẹ́ni kó wá fún mi ní agbára lórí ẹ̀ wà as'aluka min fadlik èyí sì ń tọ́ lọ́dọ̀ rẹ nínú ọlá rẹ ń tọ́ lọ́dọ̀ rẹ nínú ọlá rẹ fa innaka taqdiru wala aqdiru nítorí pé wọn náà ló lágbára èmi ò lágbára wa ta'lamu wala a'lam ìwọ ló nímà èmi ò nímà wa anta allamu lóko yóò wọlọba tó nímà kọ̀kọ̀ onímà gbogbo tó pa mọ́ pátápátá allahumma ìrẹ ọba mi fẹ̀yìn kúńtà tá àlámú hẹ́dà àmú tó bá jẹ́ pé o mọ̀ yí pé àlámà rí tí mo fẹ́ ṣe yìí tó mọ̀ tó sẹ̀mí yìí ti àyè yìí ó dà kankan yẹn ẹ pé ọlọ́run àlámà rí ọlọ́run ìyàwó tí mo fẹ́ gbé yìí ẹ ti báwọn ní ẹ̀hẹ́n tó bá yẹ kó o ní olóore fún mi ọ wà wí tẹ̀lé pé àkàìrà ní fi ájìlè amúrí wà ájìlè tó bá yẹ kó o ní olóore fún mi ní tòsítòsí ala ɛɛ eh, kí náà kókó rẹ ni gbèsè ayé mi ni àbí jìnnàjìnnà ẹlòmíì ń bẹ ẹ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ alámọ̀rí yẹn làdáwò ti dé bá ẹlòmíì sì ń bẹ nígbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn làdáwò wà ni so láti wá sọ fọlọ́ ń pé tọ̀ dákun èyí tó jìnnà ni àbí tó sékìnnì àbí tó súnmá nínú alámàrí nìkan àwòfin díìní tí ó sọ báyìí pé alábi sọ pé àbí fi díìní ìtìpá lálàáfíà fún mi nínú kíni nínú ẹ̀sìn mi wà máa ṣí àti jíjẹ mímu mi gbèsè ayé mi ẹgbẹ́ tí máa gbé gbèsè ẹ̀wọ̀n sá kò fún wa síkẹ́ni yóò wá fún wa mi dáyìn ìfowópamọ́ wa dé àbí sọ pé tí máa gbé gbèsè ẹ̀wọ̀n sá ní ti báyìí yóò wá gba ẹ̀sìn lọ́wọ́ ìní lè rí ohun kí má ìní lè rí lọ́lọ́ọ̀bà àlejò aláṣẹ má ẹ̀wà á ti bá ti amúrí yìí àbí níbi àlámù níbi àtibọ̀tán mi tí ó lóore fún mi níbi àtibọ̀tán mi tó bá yẹ kó bá mọ̀ pé yóò lóore fún mi ẹ̀wọ̀n kan bá nàbí ká yóò lóore mi tòsí mi àbí jìnnàjìnnà nínú ẹ̀sìn mi àti inú ìgbésí ayé mi àti ní àtibọ̀tán mi tó bá mọ̀ bẹ́ẹ̀ pé yóò lóore fún mi fàkùjẹ́rù hùlí tó mọ wọ̀yà sẹ́rù hùlí dákùn sí kí pé ibùbù nǹkan yẹ fún mi yàní mọ́sá mọ́sá sí kínní mọ́sá yàn án fún mi wọ̀yẹ̀ sẹ́rẹ̀ wòlé kọ́ wá sí rọrùn fún mi ọ̀rọ̀ tí ń gbà tí ń fi sí kínní tí ń fi débẹ̀ sí ní rọrùn fún mi fún mabaari kìlì fi lẹ́yìn ìgbà náà wà bá ń fa alibarika sí e ẹ̀wọ̀n kaba apá kanu allahumma ìrẹ́ ọba mi bákan náà nǹkan tàṣà àlàmú tó wájú kó bá mọ̀ annahu sharrun li tó mọ̀ pé aburú bẹ́ẹ̀ ń di mi fìdí ni nínú ẹ̀sìn mi wà máa ṣe nínú gbèsè ayé mi wà á ṣe bá ti amúrí àti nínú àtibọ̀tán mi ọ̀kọ́lù fi ájìlì amúrí àwọn ájìlì sòjáde fún abdullahi ó ní ó dà pé ànábi sọ báyìí pé ẹ fi ájìlì amúrí wà ájìlì yìí nítòsítòsí gbèsè ayé mi ni àwọn ájìlì yìí wà ájìlì yìí àbí àbí jìnnà jìnnà ti mọ̀ pé yóò lóore fún mi gbogbo àwọn tí mo kà yìí fasurifu ni anhu masa gbé mi jìnnà sí nǹkan yẹn surifu ni anhu gbé mi jìnnà sí tefetefetefe inú riwaya mi ó ní wasurifu ni anhu wasurifu wasurifu anhu gbé mi jìnnà sí kòsìkò náà jìnnà sí mi mọ̀jà tẹ mọ̀jà nàkúra wa wàkùdúr wàkùdúr liya lẹ́kọ̀ọ́yọ̀rọ̀ àìsùkàn wá sí kí wá pé gbogbo oore fún mi tó jóore wá sí fún mi haisu kan gbogbo tó bá wà mi ò mọ tó wà mi ò sì mọ èyí tó jóore àwọn gbogbo tó wà báwọn lọ́wọ́ bá mọ̀ kó wà wọ́n sà káyé sọ́dọ̀ mi fún màrọ́ dìní ìbí lẹ́yìn ìgbà ẹ̀kọ́ wa ṣe kíni kò sì jẹ́ yọnu sí tó bá ti pè bó rẹ̀ nítorí pé oore mi bẹ́tọ́ náà ń ṣe fún yàn téèyàn tó wá ní yọnu sí nítorí pé kò mọ́ lóore abúlé pè é fúnra rẹ̀ yọmọ tó wá banújẹ́ sóore tọ́lọ́run ti fún ti di ẹ̀tọ́ ọmọ rẹ̀ ń súnà ànábì sọ̀lá wa lọ́sọ̀lá ní tọ́lọ̀ ń sórí fún àbíkò sórí fún yóò wá fi ara ìwé ẹ̀tọ́ ọmọ rẹ̀ ń gbó òun wà á mọ̀ ronú wọn á ní kí ni ṣe wà láyà ọmọ tí òkúnlẹ̀ yìí náà ní ẹ̀rá ẹ̀dẹ́ ẹ̀bí rákùn kí ló lẹ́nu ìkúnlẹ̀ ṣe àti ní wọn ṣe yín tẹ wọn ronú báyìí tó báyìí ìyá kí ló ṣe yín wà láyà ọmọ tó wá ní jẹ̀lì bábà ọmọ tí wọ́n ń jẹ̀lì bábà yìí náà ní kí wọ́n kó bàmí jọ ọkàn bá mi ọ̀nà èèyàn nìkan ṣe nù èèyàn nìkan ṣe ayọ̀ káyọ̀ lélẹ́yìn èèyàn yọ ayọ̀káyọ̀ sínú ẹ̀sìn ọlọ́wọ́n bá àlekí ọlá ẹ̀ ọmọ ẹ̀ ẹ̀sìn súnà yóò lọ wá mú sí kíni wá mú olùkọ́ ẹlòmíì tẹ̀ mọ́ sọ ọkùsọ lẹ́nu nígbà náà ẹ̀ ìrònú súnà títí náà ọdún àkọ́nà ló pa bàbá rẹ̀ a àwọn tí mo bó ìrònú wò pa bàbá wọn mọ́ àwọn tí ń dàlú àwọn ẹlẹ́dẹ́ òkùnkùn ẹlòmíì wọn pa abẹ́ẹ́dẹ́ òkùnkùn ni ìrònú ló pa bàbá rẹ̀ mọ́ ìrònú pé àwọn àti súnà àbẹ́lẹ́ sọ̀rọ̀ títí báwo ní oníwà apáyàn títí báwo ní ìrònú kírò lélẹ́yìn ìrònú kírò lélẹ́yìn ọlọ́run àwọn nítorí fẹ́ lómi gbà ní orí ọlọ́run ti di tẹ lọ́rùn orí ọlọ́run ti tẹ lọ́rùn àwọn ọmọ wa ṣe wá sí fún un yàá yàkùn bọ́mọ yìí bá wà mú kí ń kọ́ nígbà wà mú gbó ń kọ́ èyí bá wà kó má ẹlẹ́gbẹ́ òkùnkùn ń kọ́ ẹbí kí ní kaba yìí bá wà ń kọ́ gbogbo ẹ̀ ìkúnlẹ̀ yìí náà ni ẹ̀sán ni kò ẹ̀kọ́ ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ lómi ò ni kó yọ tèmi àyà bá kan ní òun sọ fọlọ́n tó fọ́ wọn àtọ́lọ́wọn lẹ́yìn ń sọ pé mo ní kún un eléyìí o <laughs> àwọn báyìí nìyí ọlọ́run fún yẹn kò sí kò má lórí kò má lórí ládùúgbò kan nílọrin bíi náà láìpẹ́ yìí wọ́n lu ọmọ obìnrin nítorí pé ń lo jìlbáàbù nítorí pé ń lo hijabu wọ́n sì so lẹ́sẹ̀ wọ́n sì so sẹ́kẹ́ ẹsẹ̀ wọ́n so lókun wọ́n sì tì malé wọ́n ya hijabu rẹ̀ dànù wọ́n ya owó ẹ̀ má la nítorí pé kíni nítorí pé ń lo hijabu wọ́n sì ra àwọn ọmọ tí wọ́n ní ìwò káàkiri wọ́n sì ra àwọn tí wọ́n ń gba oyún wálé wọ́n sì ra àwọn tó yẹ pé sábà gbé dúdú lónìí wọ́n gbé pupa lọ́la kọ́nà àwọn tó kí wọn tẹ̀ ní tẹ̀ yẹ àwọn àwọn awa bá wa lọ́wọ́ fún kínní láwùjọ wa táwa yìí mo yẹ mẹ́rin lọ́wọ́ lórí dáadáa sábàdì kó ń gbìyànjú fẹ́ sí dáadáa àwọn fẹ́ máa ní ìlọsíwájú báyìí wọn mú òyìn ọ̀rọ̀ lélẹ̀ láéláé àmọ́ sábàdì kó òun ní ìnà tó fi parẹ́ ọ̀nà tó fi ṣe kínní tó fi ní ma wọ́n ti máa ràn ọ́ lọ́wọ́ ẹ̀ ah èwo náà pé àwọn ah, ọmọ láì sáì tó tún rẹ̀ yìí tó ṣe kíni ká sáì sàn pé ní wọn mọ̀ sílẹ̀ dáadáa àmọ́ tó bá yẹ pé ń tó lo jìlbáàbù tó bá kọjá yóò ní wọ́n rí láàrin kò sí yóò ní wọ́n rí ní gbé kí wọ́n ti tọ́ sí la ìdìbàwọn ní sùn wọ́n tún mọ̀ pé ṣètọ́ nìkan òun náà ní ṣe kíni onídarí ẹlòmíì kéèké ńlá máa nìyẹn tí ó da ní máa dùn ìmọ̀ inú sẹ́yìn pé tí tó máa ń dùn wọ́n ṣètá ni ó máa dùn yóò máa dúró máa jó nsó lọ kọ́ ni máa nsó yóò máa tì ọ́ lọ tó bá ń di pé kí náà gborúkọ rẹ̀ tó bá padà yá tọ́wọ́ rẹ̀ bá jáde tó jáde tán kí ni tètè á lè wúkọ ẹ̀mí ìbàrí omi yóò ní kò sí tó pè mí àti ẹ̀fọ́ lọ́kàn mi mo mọ ọ́ nínú ẹ̀mí àkàfọ̀ láhàrọ̀ bàlá àlàmì èmi náà bẹ̀rọ ẹ̀rú ẹ̀yà bẹ̀ èmi náà bó ṣe rí mi yóò tún máa sọ ẹ eh? à ah, kìí ṣe dandan náà kò sí kàkàrà àníjà jẹ ilé àńjà àwùjọ fún mo kàn pé si ìlòsì dáhùn kò sí kankan tó fẹsẹ̀ fún mi kò sí kankan tó fẹsẹ̀ fún wa ẹ̀ kò lè kankan lẹ́nìkan tó ẹ jẹ́ ká jọ gba tọ́lọ́ ti fún wa lónìí aláìní tó padà kagbọ̀n nù bẹ́ẹ̀ ni lóòótọ́ ni tí wọ́n nìkan ní sìtáni fà ní tí wọ́n fi tẹ̀lé ibi ká lùkúnà ní ma fẹ́ fà àìsí àwọn olùlà ẹ̀mí ṣetán ni ọ̀jìn tó látara àti eléyìí títí mo ti lọ òun náà ni pé fún màrọ́ di ìdèbí yìí pé ọlọ́run tó bá ti wá nke ìkó dáa fún mi tán kó wá yọnu sí i tó kọ́ ọlọ́run ó ṣe tó dáa fẹ́ lómi kò sì ní yọnu sí i tó ti mọ̀ bàmíjẹ lórí báyọ̀ bá ní tó rẹ̀ ṣe súnà tó wá kú ó ọlọ́run gbogbo ẹnu mo fi sọ pé ó ọlọ́run torí kò sí sábà bí kú ara fara ẹ má fọwọ́ ara yín fanti ó pàparun fún yín òun á ronú oṣù mọ̀kó ní fúnpa gíga òun kó lẹ́jẹ̀ rúru oṣù mọ̀kó lè kú torí ẹ̀ àwa wò pé kí ni mọ́ ronú gan àwa rí pé tí ò ní tùmọ̀ ló ronú sí ó rò jẹ́ lọ́dọ̀ ọlọ́run bá rí jọlá bọ́ọ̀lù tí a ní ronú ní ojọ́ wọ́n ló lẹ̀mí ara rẹ̀ ibà náà máa sọ pọ́lọ̀ ló lẹ̀ àwọn ìwà ọgbọ́n ló ní ni òwò agbọ́dọ̀ sí kí ni ó gbọ́dọ̀ sí kí ẹ̀mí yóò sí kí ni tó fi wá lálà sí ẹ̀mí ara rẹ̀ lórí nǹkan tí ò sí kí ni lórí ọlọ́ọ̀bá alẹ́ kẹlẹ́ sọ́fà nàbí pé fàlà àlẹ́ tàbá àkè òun náà sọ̀kà àlẹ́ àfáàrí ní ilẹ̀ mi nínú bí hàdà àhàdìsì àtàmà. tó wàá para rẹ ni ẹ látara kó sáà wọ́n pé àwọn ògbà náà àwọn ògbà náà ògbà náà ọlọ́ọ̀bá alẹ́ kẹlẹ́ sọ́fà nàbí kẹ́ mọ́ para rẹ má ronú para ẹni tó tó wọn ògbà wọn ògbà wọn ògbà wọn ògbà lásà àlẹ́ yìí nínú fáyìí pé ẹ ìwọ ń ta ni kó máa ń sẹ́yìn ní pé sọ fún wọn tó bá ti wí tiẹ̀ tí wọn bá ti wá gbà tí wọn lẹ̀ pẹ̀lú wa ànábì òní kó sẹ̀ máa ronú kó wá kọ́ lẹ́nu bá ní kí ní sí ọgbọ́n ní ògbà yìí náà ni àwọn ti wí tiẹ̀ sọ pé nǹkan tí òní tuma nǹkan di adi yé máa ti kíni òní máa ronú lélẹ́ rí ni wàá ní jẹun ni wàá sọ ẹ ni wàá ro hẹ́hẹ́ bí ẹn dáhùn mí àwọn eléyìí lọ́sọ̀ tó máa pé ọlọ́run yọ́nú sí nǹkan yìí àdúrà yìí kò jù báwọn lọ kí ẹ máa fi ń wá ẹ̀sà kí ẹ bá wá sí àdúrà yìí tán nítòkùtà àmọ̀lẹ́kì lọ́dọ̀ ọlọ́run bá lè kíọ́lá òun náà ní ibi tẹ́mi rẹ bá lọ ó ní lásán funfun dípò kó ràǹtọ̀ dúdú ẹgbẹ́ lọ́ba lè kíọ́lá ṣe kúrọ̀rùn fún adó nítorí pé tọ́lọ́ ọba lè kíọ́lá ẹgbẹ́ àti ìbáṣọ fún àmọ̀ lásán funfun ni ibi tí ìdáni òbí lọ́dẹ jóde wá nù yà ń fa bọ́sẹ̀ pé nǹkan tó dáa ni yóò kára máa tó pa hàn ní oṣù máa fi é eh, déjà eh, eh, lélẹ́ yìí o ọba pàtì òrè lójú wa bẹ́ẹ̀ àwọn ọmọ àdìsọ́lá anabi sallallahu alaihi wasallam ó ní kò sí nǹkan kan tó rí ibi tẹ́mi rẹ̀ bá ti mì lọ tẹ́mi bá ti mì lọ náà ti mì náà ni tẹ́mi rẹ̀ bá ti mì lọ sí pé nǹkan náà ló wọ̀ máa bá a lọ adébùtò rẹ̀ wà fún náà tọ́ka rẹ̀ bá ti yọkọ̀ mi nǹkan yẹn yá òṣìṣẹ́ yìí ti kára ni ẹ wá ní kékeré ìfi rọrùn tó yìí sanni bí sọlá wàlẹ ọsàlá mú wa fún alọfẹ láì gba kọ́bọ̀ lọ́wọ́ wa ẹ ìsìnwá ìsìnkára ànábì ò gba kọ́bọ̀ lọ́wọ́ yẹn ànábì ò gbowó tó fi káwọn sàábì àwọn sàábì náà ti mú wa fún alọfẹ bí ìsìnkára ẹ ṣe rí so látara pé àìgbá ìjẹkùtọ lọ bá àlekẹ láti fún wa ilé gbogbo wa wọlé tọ wa nígbà tá a pa dùhà ò lè ìsìnkára tì àwọn afi nǹkan ní ìrọ́pò fún wa nítorí wọn afi rọ́pò akaburú bẹ̀ láyé èyí ó sì tún kaburú bẹ̀ lálẹ́ kìámà ẹni tí wọ́n fi rọ́pò fún wa kí ni wọ́n fi rọ́pò fún wa ẹ́ o náà ní kí ni alẹ́ ìrọ̀ ọ̀pá ká máa fi kí ni ká máa yẹ nǹkan wò ká lè bá àwọn tó bá yẹ wò ká lo yòpẹ̀ ká fi wo nǹkan wọ́n wà á la ìlà tó pọ̀ sílẹ̀ lẹ́ẹ̀ báyìí wọ́n la la la la la la wọ́n máa pa alẹ́ díẹ̀ díẹ̀ wọ́n máa máa nọ́ọ̀sì máa nọ́ọ̀sì máa nọ́ọ̀sì máa nọ́ọ̀sì tó bá kù mẹ́ta ó ní tó mìíràn lọ́dọ̀ wọn báwọn tó bá kú méjì ó ní tó mí tó bá kú ẹ̀kọ́ ó ní tó mí gbòòrò ti rí i. wọ́n ti wá ní ìwé tí wọ́n lọ lè sọ́jì ìwé òun wọ́n máa wò ó ó ní bí kíná kó kọlẹ̀ ó ní bí wọ́n máa lọ fi wo bí mánú àti wọ́n lọ fi wo áṣà bẹ́ẹ̀ tó bá yẹ pé tó bá parí nìyí wọ́n lọ wọ́n báyìí pé tọ̀ ìgbó ló já sí ẹ bá lè fẹ́ fẹ́ àwọn àsọpin pé ìkànnì náà rí ìràwọ̀ ẹnìkan ní tùrọ́bì ìràwọ̀ ẹnìkan ní máì ìràwọ̀ ẹnìkan ní hawaii ta ló sọ fún ọgbẹ́ni ta ló sọ bí ìràwọ̀ ẹnìkan ló kò tẹ̀lé ìwọ ní jẹ́ ìràwọ̀ tán ebi ìràwọ̀ tá a mọ̀ náà làwọn ìta ní lókè ta ló sọ fún ọgbẹ́ni kan tó ní ìràwọ̀ tó tó wá ní ìràwọ̀ wọn bára wọn wọn wá ní ah, ìràwọ̀ ẹni yìí omi ni ìràwọ̀ ẹni yìí iná ni ìràwọ̀ ẹni yìí atẹ́gùn ni ìràwọ̀ ẹni yìí ìpẹ́ ọ̀nà tó fún gbogbo adínú ìwọ́n tó bá wá jẹ́ pé ìràwọ̀ tẹ bá jẹ́ ná wọ́n wá ní nání ìyàwó rẹ àmọ́ ìyàwó tìyàwó rẹ omi ni tẹ bá fẹ́ra yín bẹ́ẹ̀ ẹ máa lé ní ẹ̀ níbà tọ́rọ̀ níbà kọ́bọ̀ lọ́wọ́ yín ẹ̀ ní gbégbèsè ayé ọ̀rọ̀ nítorí pé kí ni bí náà tìyẹ́ bá fẹ́ jò báyìí omi ìyàwó rẹ máa pa ni nítorí náà ẹ má fẹ́ra yín ẹ̀ ní ó ti ṣe kí ni ẹ sọ pé ah, a fẹ́ra wa o wọ́n ti ní ò dáa wọn ní ká má fẹ́ra wa wọn ní baba làárọ̀ ànílálẹ́ wọn làárọ̀ òní da wọn lọ́sàn-án ní ọ̀sán ò da kíní kan ibi tí ìjọba lọ àwọn alágbèjì mu gbọ́n náà la mọ̀ wọn wá gbélé yín wá. látara bẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ ara wọn tí wọ́n sì rí i pé ọ̀pọ̀sí kó òsì ló bá níbi káwọn fẹ́ra wọn nígbà tí wọ́n parí sèkárà sí ètò ìbáwọ̀ ni wọ́n ti kí ni wọ́n kẹ̀yìn ara wọn síra wọn ìfẹ́ tí wọ́n fẹ́ síra wọn yìí nísìnyí ìfẹ́ ń bẹ lọ́nà méjèèjì òkú ń bẹ̀ mọ́ ẹ̀ sì yóò fẹ́ra wọn eléyìí wàá ṣe kíni yóò agba túláàsì yóò lọ lè fẹ́ lómi látara àgbàgbọ́ burúkú tó ní sí wọn yìí yóò lọ fẹ́ lómi eléyìí náà lọ lè fẹ́ lómi àmọ́ ọkàn ò ní kò lára ọkàn ọkàn wa ní kò lára ọkàn má yìí kéré jù ni kẹ́ lágbàáyà nínú sálẹ̀ ọ̀yẹ̀ rí ọmọ àròlé pé lẹ́yìn mi bí àwọn ikú o àwọn tó ní wọn là bára wa mu ẹlòmíràn ti àbá ti àyè débi pé ntí bá ń jẹ dámọ̀ fẹ́ra wa sílé ni wọn ò ní ká má sọ̀rọ̀ ẹ̀ náà àbí wọn ò ní ká má sọ̀rọ̀ ẹ̀ wọn àti kíni wọn àmọ́ bára wọn sọ̀rọ̀ ẹ̀ so ibi ọ̀rẹ́ wọn nǹkan mi ò ti kíni nǹkan mi ò máa wọ̀ aburú ti máa wọlé ìṣiríṣi ẹ̀dá kùtà ló dá wa láàlẹ́ fún wa àwọn sáláàárọ̀ wọn ó da ọ̀sán àwọn ò da àwọn dá wa láàlẹ́ fún wa ẹ̀ ṣe fi wọ́n lẹ̀ kan ṣe é sìkára ẹ máa ṣe é sìkára ìtọ́kùn abá lọ méjì ṣé ẹ máa ṣe àdúrà yìí sìkára yìí gan ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá inú oore tí ó tún ṣe fún yàn bẹ́ẹ̀ náà ni pé ọkàn yín gan yóò kọ́ tiẹ̀ kò ní yóò rìn mara wọn fún àìsàn kọ́ ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá gbé ọ jìnà sí ó sì gbé ọ̀nà jìnà sí ọ òwò kan lọ fèjì ẹ kàn sí kínní wọ́n kàn yà yín lára ni ẹ̀mí yóò ní sí kínní ẹ̀mí yóò ní yà fúnra wọn yóò wá di pé àyànrà ẹni lálẹ́ ìsì máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nù àwọn tó da alẹ́ ìsì máa bẹ̀rẹ̀ nù inú aburú ti máa fà fún yàn tó jẹ́ pé aburú ta yé inú aburú ti máa fà fún yàn tó jẹ́ kí kọ́ saburú ayé aburú tó fúyẹ́ ń ta yé aburú tó fà inú aburú tuntun máa ń fà fún yàn láyé kí ẹ̀ má lè ṣe istikhara èyí tó bá dé báyàn àbí tó bá dé báyàn kí ẹ̀ má lè gbà fọ́lọ́ ọba àdìkẹ́ ọlọ́wọ́ báyàn àbí kẹ́ ẹ sọ̀rọ̀ lé bẹ̀rẹ̀ nìkan pé mbolo ti wá ẹ̀ máa challenge ọlọ́ nígbà tí dáadáa ṣẹlẹ̀ fún ọ ó challenge ọlọ́ ni nígbà tó kọ́lé ó ṣe fún ọlọ́kọ ìyẹ́wò fún tàbí kọ́lé nígbà tó ń bí ma pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó ń rọ́mọ àyíká tó wọn láti ga lẹ́nu tẹ́ kò sí ní ká bọ̀ yẹ òkú bẹ́ẹ̀ bàbá lẹ́yìn kan ní sàfi ọtún òfin níṣẹ́ tó òfin níṣẹ́ gbàdáadáa nígbà tó lálàáfíà kò sí ní ká bọ̀ wọ́ òkú owó ẹnìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ sídà kejì bá wá ṣẹlẹ̀ ẹ́ sídà kejì bá wá ṣẹlẹ̀ sí wa innal insana khuliqa halu'a idha massahu sharru jazu'a wa idha massahu alkhayru manu'a ọlọ́ọ̀bà alikọ́lá dá ọmọ ènìyàn níwọ̀bìyàn kọ́lọ́ọ̀bá sọ orí fún inú rẹ̀ ó dùn sí yóò sì kò sí

atúnka àdánwò ìmájà ogun ẹbí nígbà tá a gbé ti kára kalẹ̀ tá a bá fẹ́ ṣe kàbí ọlọ́run lérí á ẹni ṣe kí ni lè fi má ṣe tó wáyé pé nǹkan fún fún ẹ náà ni ó kú díẹ̀ káàtó ọlọ́run náà ló bẹ̀ ẹ èyí ṣe tó ń lè wádìí pé kí ló fà tọ́ ọ̀rẹ́ mi rí báyìí wọ́n gán fún ẹ dùkú ara ẹ ronú ara rẹ tẹ́yìn bá ronú dáadáa gan èèyàn mọ̀ pé èèyàn mọ̀ títọ́ ọ̀rẹ́ mi rí bẹ́ẹ̀ tó bá gbẹ́sì yìí tó bá yẹ pé yẹn dáadáa ni ọ́ ni ó mọ̀ pé ìdítọ́ rẹ fi rí bẹ́ẹ̀ ni pé ọlọ́run fẹ́ tẹ̀sí yẹn dáadáa pé yẹn dáadáa ni ọlọ́tọ́ ni bá yẹ pé yẹn bú ni ọ́ ni ó mọ̀ pé nítorí aburú ọwọ́ rẹ ẹ wọ́n náà di aburú ọwọ́ rẹ kó mọ tó bá sọ̀rọ̀ náà balẹ̀ tẹ́lá tó wà ń di ọ̀rọ̀ rẹ tó síbù ló wà ń di ọ̀rọ̀ kálukú bá lẹ́sẹ̀ wà á mọ̀ lórí báwo lákàn pé ta ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ rẹ ta ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ tiẹ̀ gan wàá ti tó ṣẹlẹ̀ ni pé tó wá ṣẹlẹ̀ sí ọ yìí àbí ká múra gan ni o ọ̀tá pọ̀ gan ni o ẹ kọ́dà la kọ́dà ẹ̀rọ yóò tún wá sọ fún yín kẹ́ yóò tún dàpọ̀ ẹnìkan fún yín ẹni ẹlẹ́ni ẹ̀sìn lọ jẹ́jẹ́ rẹ̀ tí ó mọ kankan yóò wá sọ fún ọ pé ìyá kan ní bẹ́ẹ̀ lé ní láwùjọ wa níjọ́ àwọn èèyàn máa ń dàgbà títí máa ń jó orí fún yàn bí ẹ má ti dàgbà pọ̀ láwùjọ wa báyìí ní ti báyìí wà láwùjọ yẹn ní ẹ ṣàdúrà fún wa gbogbo ọmọ kéèké ní kú wa kílẹ̀ ìgbọ́n wíyà òní sàgbẹ́ ọmọ ọmọ ọmọ ọkọ àlùkò fún yàrá ìbáwọn àwọn yàrá àgbà mi ti òkú bọ̀rọ̀ ó máa sunkún kọ́dà ìyá mi bẹ̀ gan tó jẹ́ pé tó bá gbọ́kọ́ ọmọ kékeré ọkùnrin ni ó ti mọ̀ bàyẹ̀ máa sunkún kò ní fi ń palẹ́kún tó dáa gbé kí ni ẹ mọ̀ rò kúrò lóhùn báwọn. ṣá kọ́dà ìyá mi ó mọ̀ sọ bẹ́ẹ̀ ni ọlọ́run bá lè tọ́lá olómẹ́ntì ó kàn yín olómẹ́ntì ó síwájú àmọ́ torí àdìsọ́kàn burúkú ti ń bẹ lọ́kàn àwọn èèyàn wọ́n mọ̀ rò pé tí yá kan bá ti dàgbà ẹ́ lágbàlagbà bá ti ti pọ̀ ní fámìlì ọ̀sìn báyìí ìhàn ẹlòmíràn òun ò lè gbé bẹ́ẹ̀ àwọn ìyá àwọn àgbàlagbà ti pọ̀ méjì kò lè gbé bẹ́ẹ̀ ibi tó gbé dàgbà tí wọn ò tẹ ọkọ ẹ́ nígbà tó ẹ nígbà tó ń rákò tó ò dẹ́rì kankan mà tí wọ́n lè fọ ní etí gan tó mọ̀ sunkún tó wà nígbà tó ṣe tó kàlùkù mọ̀ tẹ́ ọkọ àyè mẹ́ni tó ṣe wọn ò sì kankan fọ́ gbà wọn nígbà wàá dàgbà tán tó lè dẹ́ni tí tó lè dẹ́ni tí wọ́n gan lè dá ọ̀tọ̀ ọ̀hún ìgbà wọn máa halẹ̀ mọ́ wọn máa dẹ́rù bọ̀ pé ìyá kan ògì rẹ̀ wọn máa lé ọ ògì ẹ̀ lómi ń dààmú ẹ̀ bá bẹ́ẹ̀ ni tó ti di bá ti ń dààmú yàn wà láyé àdúgbò yẹn gbọ́n torí pé kò nípa lẹ́yìn rẹ̀ àbí tí wọn bá dúró wọn máa fi ògì rẹ̀ dẹ́rù bọ̀ wọn máa kó kí kọ́lá a ìdánwò lọ ẹlòmíràn wà kó lọ òmíràn wà ní à hmm, ẹni tó wà ẹ dàkú ṣé ẹni tó ní ń ṣe ọ ojú ní ń ṣe ọ ojú lásán ní ń ṣe ọ tẹ́lẹ̀ kẹ́ẹ́ bí gbàgbọ́ yín ṣé fisikálì ní ń ṣe ọ ni wọ́n rìn wá bọ́ ọ ni ewu ọgbà pé wọ́n yọ sí ọ lójú oorun náà ṣé kò lè wá bọ́ lójú oorun tó wá wà ayébọlá sẹ́gun òde wọ́n ẹ̀fẹ́ bá nígbàgbọ́ ló sọ sẹ́ni tí yóò bá ti tí yóò bá ti gbọ́ lọ́wọ́ ń gbọ́ làákà ìròyìn ṣe déédéé kò ní ìrònú rẹ̀ onídọ́gba ẹ̀yin tẹ́ bí wípé àjẹ́ kan ní nítorí pé ẹni tí máa ń dààmú yẹn fisikálì nínú òfin ẹ pọ̀lọpọ̀ àgbè àbí ẹni níbi sọ́ọ̀bù mi o kí ló ṣe fún ọ àkéjé sunu lè máa sunu lẹ̀kún mi lérí ni kí ló ṣe fún ọ oyè àdáwà bá mi lé ni kí ló ṣe fún ọ ó fún mi ní nǹkan ni kí ló ṣe fún ọ ó fún ọmọ mi lọ́rùn pa ni sẹ́wọ́n gbélé ní sèrò lẹ́jọ́ lórí pé a rí pé nǹkan tó ṣe nìyẹn gbogbo àwọn tí a bá fún ẹnìkan ní ṣe yìí ní ti báyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ náà ni yá òun ẹ̀ lágbájá ní ti ní títí ni, ní sọ́ọ̀ ní ìwọ́n náà gbà pé ní sọ́ọ̀ spiritually gbogbo ẹ̀ náà bá ti mọ̀ pé spirit ni ẹ̀mọ̀ gbogbo ti dò lédè àbí tí a lọ gbogbo family ọ̀sí tí kò àlewà gbọ́mi tó bá wà ní ẹlòmíì ọlọ́run ṣe dáadáa fún nínú kan yóò ní àà ẹ̀ ẹ̀ bá ti ń lọ lé ilé mọ́tò lọ lé yóò mọ̀ ọmọ kò ní gbé mọ́tò wá tí máa ń bọ̀ wálé náà yóò wọ àwọn tó lójú ya ó lè wọ aṣọ lójú bó à ìyẹ́gbọ́dọ̀ ayé ìṣòro ṣe kíní tọ́mọ ti lápẹ̀lẹ̀ tó bá yẹn tó yẹn tó ń ṣàkọ ẹlẹ́gẹ̀ẹ́ ní ti wàhálà dé nù ewu kaba wọn. kí ló fà á nítorí pé kíni nítorí pé àjìnà sí ìlànà tọ́lọ̀ ọba àdìsẹ́lá là kalẹ̀ fún wa tò látara pé àjìnà sí ìrọ̀rùn tó ṣe fún wa àgbà àmọ́ wa ṣe kíni àmọ́ wa rí fún bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ òkùnrin bí ó Family kan wọ́n yìí sọ fún ọ pé àwọn náà wọ́n ń ṣera wọn ọmọ ìyá kan bàbá kan dáadáa ẹ tí àwọn ìbá wọn sọ pé kíní kan blọọdù kíkàdà wọta ẹ táwọn kíní bá wà ní báyìí blọọdù ní tìkì mọ́ wọn yóò sàn ní wàlá blọọdù ní tìkì mọ́ wọ́n tún wá mọ́ sí wáhà sí fún wọn pé a ẹ̀dínwó alájọbí alájọbí kíní ilé ẹjọ́ bẹ́ẹ̀ ń gbáyé alájọbí kí ni òun ló ti gbèsè ayé mi báyìí wá ní wọ alájọbí kí ló fà á ìgbà tí wọ́n gbé ìfi lọ́kàn ni kò sí ní tó sì bìlíbù náà nítorí ẹ ọmọ ìyá mi ò dá síra wọn nítorí ẹ apá nílì míì wọ́n ti kí ni wọ́n para wọn tì wọ́n já ọkọ ẹbí látara rẹ̀ látara kí ni látara nǹkan tí ò ṣẹlẹ̀ látara ẹ kíná korúkọ rẹ̀ látara ìròrí òrí lásán wọ́n láì látara òrí lásán ìtàn àwọn ọmọ wa kan wọn nàá lè sọ̀rọ̀ kan fún mi jọ kan ó rẹ ìkànnù àwọn ìkànnù àwọn ọmọ wọn aláìní wọn náà mo ti gbọ́rọ̀ yìí ọwọ́ rẹ̀ inú wa mú inú yẹn wá ní agbára gan ibi pé ìwà agbára dálẹ̀ ilé agbára a wọn làwọn bá ń pariwo káàkiri pé ẹ ṣàánú mi o ẹ ṣàánú ìṣàbùrù bẹ́ẹ̀ nìkan kan o ẹ ṣe kí nìkan kí kátólíkà fọ ẹ tó jẹ́ gbọ́ ọmọ yìí ó ti lọ bìkan ẹnìkan kún mọ́ àwọn náà tún bá lọ́ọ̀bì kan àwọn méjì wọ́n ti sáré à pápápá ìgbà tí kò dé nìkan wọ́n ní à wọ́n fún ní nǹkan jẹ ni ẹ̀sìn lọ́ọ́ lè ra epo wá àti kìnìún kan káwọn lè tètè ṣe kìnìún kan à wọ́n fún ní nǹkan jẹ bí àyíká ti ń pariwo ṣé sọ̀kan sánú gbàdúrà tẹ̀sí gbọ́ pé wọ́n fún ní nǹkan jẹ ni nígbà tí ó yá wọ́n bá tún pe ẹni tó jẹ́ ẹni tó jẹ́ gbọ̀n wọn ìpètò ẹ dákun o ní ṣẹlẹ̀ sí ní ṣẹlẹ̀ sí mi ní o lọ́wọ́ yẹn ń sọ fún mi náà o alábàáníkà ojú wa dájú àwọn bá jí débẹ̀ ní dájú àwọn ti rò pé wáyà wọ́n tún fi àwọn àwọn náà fẹ́ mú àwọn lọ ìkan pé àbí wọ́n ní alábàáníkà nígbà tí wọ́n mú wọn débi tí wọ́n mú wọn lọ wọ́n wájú ọ̀dọ̀ dọ́kítọ̀ pẹ̀lú ọmọ yìí ọ̀dọ̀ mẹ́díkà dọ́kítọ̀ náà mú wọn lọ wọ́n wá dé ọ̀dọ̀ mẹ́díkà dọ́kítọ̀ yìí wọ́n ẹ ẹ ń sèwọ́n báyìí ó ti júwèé rẹ̀ tán dókítà ni ọ̀sán ní ìdààmú rẹ̀ dókítà ni ọ̀sán ní àwọn náà wọ́n fẹ́ lọ àwọn sọ́ọ̀ dókítà wa kọ òògùn yẹn fún wa wọ́n ní bó ti lò báyìí ẹ ti bí dókítà ló fi síbẹ̀ ẹ ti fún òun ló fi síbẹ̀ lẹ́sẹ̀ kan lára ẹ ti yá wọ́n á sọ pé ah ayẹ̀ lé àbí kéèyàn máa dó tọ́lọ́run wàláì ẹ wò nísìnyí ká ní ibi tó lọ nísìnyí kẹ́ni náà tún ní mú lọ bòmí náà òun náà tún lẹ́nu kan náà ní ṣe ẹ lé lọ́dún kan tọ́mọ́ni tọ́mọ́ láíláí wàlẹ́ à púpọ̀ náà ti fẹ́ jẹun ẹ lé ní ẹ̀kíní kan sí ọ kò sí yóò ní wọ́n sí ọ náà nítorí pé ó ti di pé ọkàn tí wọn náà gbé wá òun náà ni pé ọkàn pé ẹ̀dá kan sọ pé wọ́n ń ṣe mí torí pé wọn náà gbọ́dọ̀ ọba àlejò lágbọ́ tó bá fi wá dọ́dọ̀ ọba àlejò àwọn tó wọn àti kíni wọn àmà gbọ́ sí ọ̀tún wọn máa gbọ́ sósì fún ọ̀sìn lákàyè ẹ̀ sírí ẹ dàpọ̀ yà wò káwá ní kí sọ̀rọ̀ dọ́kítọ̀ ni wọ́n mọ ọmọ yẹn lọ sẹ́ni pé bí o ti sábà bí yóò lálàá sí ìgbésí ayé ọmọ ọlọ́mọ ni irú ẹ̀ tí wọ́n á sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ nísìnyí tó yẹ pé nítorí níbi ni pé kó rògùn lọ sí tù àwọn ibi tó kọ́kọ́ lọ ẹtì bá mi jìjọ́ ti kọ́ sọ fún náà ni pé wọ́n ṣe é ní wọ́n á ní kó máa lọ lè rẹ ẹran wá kó máa lọ lè rẹ kó wá àwọn ọmọ wa pẹ́ ẹran jẹ ìnira yóò sì máa bọ́ òun kò lọ sítù tọ́mání ẹja lọ sí ẹ ọsítù kan ní ṣe ní wọ́n ní tó bá ti lọ ni wọ́n ti dè báyà ní nǹkan ṣe yóò wá jòkó lé mọ lọ́nu mọ́lẹ̀ lé yóò mọ lọ́ra lé àárí ní yóò fi apá ẹ sì máa ń wo àwọn tọ́mọ tuntun léwu àwọn náà ní àwọn dókítà tó máa ń pè níjà bá wa ara wọn àwọn wọ́n ṣe ní pásítọ̀ àjọpọ̀ tó wà ní kó wà lọ́pẹ́ nìkan ní ti ẹnìkan tí wọ́n lóòrò tí wọ́n ń tèwọ́ náà ó wà lọ wọ́n àtọ́jú wọ́n lé àbúkọ lọ sí tù lọ́tọ́jú rẹ̀ yóò wà rẹ ẹni ẹlẹ́ni ó wà á nílé sọ pé kó lọ sí tù ìjà bẹ̀rù ọlọ́run ó ń lọ kó lọ sí tù kó lọ sí kó lọ gbàtọ́jú lọ sí tù kó máa kíní kan kó máa lò àwọn ní kíní kan kó máa fi para kó lọ sí ẹ̀kẹ́ni kó máa

aburú ayé lásán lélẹ́yìn ó tún wá ní aburú nínú ẹ̀sìn kọ́dà ó ní aburú níbi ọjọ́ gbé dàlẹ́ kí á mọ̀ yẹn sọ́jà anabi sallallahu alaihi wasallam anabi ti wọ́ọ̀nù wa nípa wọn anabi ti màkàlà burú ni wọn kọ́dà anabi ò sọ̀rọ̀ nípa ti wọn gan ìwọ gangan tó ń lè bá wọn ò lànà ìsọ̀rọ̀ ìdájọ́ líle téèyàn bá wá sọ ìdájọ́ líle ẹni tí ń lọ lè bá yẹn pé ẹni tí wọ́n lọ lè bá wọn gan òun gan fúnra ẹ̀ sọ pé sọ kò ní ìdẹ́sí ẹ̀ mẹ́nu kàrọ́ jẹ́ kẹ́kẹ́ ìmọ̀ kọ́rọ̀ rẹ̀ ti ẹ̀ kọ̀ndẹ́mù ọlọ́run ó ti kọ̀ndẹ́mù tiẹ̀ ni. anabi sallallahu alayhi wa sallam anabi yẹn tó bá lọ lè bá ẹni yẹ káwó mọ̀nà àti àbọ̀ ọ̀hán pàṣẹ aláwọ̀ àìṣe o lè bẹ́ẹ̀ ti yẹ káwó sọ́mọ́ ní àbọ̀ orúkọ yìí kó gbogbo ẹni máa ń ṣe kí ni látara àròkà gbogbo ẹni wá sọ pé òun máa ń kaba yìí àbí nǹkan sọ ọ̀nà òun máa tó wà ẹ̀ kí ni kà sọ ẹnìkan ló gbé yìí ẹnìkan kú ẹnìkan ló pa ẹ má fẹ́ra yín ẹ fẹ́ra yín má lọ lọ ẹ gbogbo ẹ wọn lọ lè bá alábi tó bá lọ lè bá tó bẹ́ẹ̀ nàkà lọ́wọ́ rẹ̀ alábi ńlá tó bá lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbà yìí nàlẹ́ yìí la alábi ní ọlọ́wọ́ bá lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní gba ogójì ọjọ́ lọ́wọ́ rẹ̀ ogójì ọjọ́ forty days forty days sọmọ kékeré ọjọ́ bá kéde wọn wákàtí kan ní forty days bá àyílà alásàrì mọ́túmí ìṣáì àṣùbà jọ kan gbogbo ẹbí lọ yọ kejì ó lọ forty days òní kò lára rẹ̀ ó sì máa ti kó o sì bí ọ̀dà kó má sùn tó tó o bá tún kí mọ́bà oníṣẹ́ ó tún di kèbèrè tí ẹ bá ti pa ojú òkí ó di kèbèrè nù ó sì máa sùn àlẹ́bí ní ogójì ọjọ́ ẹ wá wo ẹlòmíì tó jẹ́ pé kò lè má yẹ kan ọjọ́ kan ìjọ kan ibi tá a yẹ kò lè má yẹ kan ọjọ́ kan fẹ́rẹ́ àkàtà wò aláwọn kan bẹ tó yẹ pé wọ́n ìtumọ̀ lọ lè bá wọn ẹ̀rá kun ọmọ mi ti ń bẹ ní Amẹ́ríkà ẹ̀rá kun bò lálàáfíà rẹ̀ ìwọ lè kọ́ọ̀lù rẹ̀ ní kó bẹ́ẹ̀ fún ọ̀dára rẹ̀ lè bàbá tí òun ọmọ rẹ̀ kò má ba títí níbi wù pani wọ́n tó mọ́mọ́ rẹ̀ tó ní fóònù àmàlẹ́ tó lẹ́fíìsìn ó tó àwọn bẹ́ẹ̀ lọ sọ́mọ́ òun fífò lálàáfíà rẹ̀ ẹ̀rá kun bá wọn ní fóònù àti wà sí ìgbóni ilé ìlú sẹ́gbẹ́ àìsèkínni àìmọ́tò kà lọ́rọ̀ ni ẹ wá wọlé yìí látara bíi eléyìí èyí wà torí ẹ yóò wá mí bíi wọn forty days forty complete days ọlọ́run ní gbàdá yìí lọ́wọ́ rẹ̀ kò ní gbà lọ́wọ́ la la ni o mọ tó ti tó kiri náà kátó wa sọ tó wà days yóò lọ sí torí náà eléyìí wọn èyí tó kéré jù ní nínú kéèyàn kò sẹ́ni torí pé ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé ó kà lọ lè dé ìlàsán ni kò sọ pé ó gbàgbọ́ sí kò sẹ́ni tí ó lọ tí ò ní gbàgbọ́ nítorí mú tó fi lọ ó fẹ́ ṣe kí ni ó fẹ́ gbàgbọ́ náà ni ló fi lọ òun náà ló fà tó fi léwu fún àwọn àtàwọn aláwùjọ yìí púpọ̀ àwọn tí ń ṣe láwùjọ wa wọn yìí sábà kó sínú kàtígórì pé ìrún fọ́sí dé gbé e tán làwọn máa ń ṣe ìdí òye wọn jáde kó nu ẹ̀sìn òun náà máa ń ṣe wọn yìí fẹ́ pé bóyá àrùn èyí sì máa ń tẹ̀lé tẹ́lómi náà tó jẹ́ pé tó bá lọ ẹtì bá wọn tó wá béèrè tí àbá wọn bá wá sọ fún ẹtì bá wọn kò wá ní tẹ́kẹ́ni kò wá ní tí àbá wọn bá sọ fún kò wá ní gbàgbọ́ kò ní gbàgbọ́ àwọn gbọ́ lápẹ̀jú ẹni sìn ẹni tó fẹ́ràn ìyá rẹ̀ gan kíkiri kan wá sí kó wá lọ bá wà tó wà ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ ọ̀rẹ́ yóò ní kókó akó wa ní á ah, mo bá fà yẹn ti ṣáyó ṣe ọ̀rọ̀ orí mi ẹni pé léèrè ìsìn ó lọ àkókò gba ògbà tó ń gbọ́ ìyá tèmi ni wá ń tèmi ó làgbé rí àfáwọn ó làgbé nǹkan jẹun lébi rẹ̀ ẹ̀yà gbọ́n mẹ́ta ló yà yìí sọ̀rọ̀ pé ó lọ láti jọ lè gbọ́ pé ti ṣe òun náà ni àwọn kò gbà gbọ́ irú eléyìí lálẹ́ ìṣàpèjúwe ẹni tó jẹ́ pé kíni tó jẹ́ pé forty days ó ti lọ àmì ẹ̀rẹ́ tó wà lọ́dẹ bá pọ̀tọ̀ dákọ̀ ànábìyí tó wá gbà gbọ́ pọ̀tọ̀ kẹfà rọ̀bì màálù ti rà á lá Muhammad anabi ló ti ṣe kedere sí ní tí wọ́n sọ kalẹ̀ fún anabi kí lọ́wọ́ sọ kalẹ̀ fún anabi alukur'an o ti ṣe kedere sí odidi alukur'an nítorí pé téèyàn bá ṣe ké téèyàn bá takò àyà kan nínú alukur'an ó dàbí wà téèyàn takò odidi kur'an tó bá fi dá àyà kan padà nínú kur'an báyìí o ti dá owó kur'an padà nítorí pé o ti fi àbùkù kan kur'an nù àyà wa kọ́ nínú alukur'an kò láyà àlẹ́ mu máa ń fi sàmáwá ẹ̀sìn wọ̀lẹ́ àrùn ìlọ́mọ ìgbà ìlọ́lá yìí àná ti sọ fún wa pé àti gbogbo ẹ̀dá ti bẹ́ẹ̀ sámà àti gbogbo ẹ̀dá ti bẹ́ẹ̀ lẹ́lẹ́ kò sẹ́ni tó máa kọ̀kọ̀ àkọ́lọ̀ àbáyé wa ló ń máa kọ̀kọ̀ ó lẹ́nu kàní àbí kọ̀kọ̀kọ́ ni tó máa fúnra rẹ lóò ló sọ fún ọ ẹ ọwọ́ ni wọ́n fẹ́ wọ́n ló ti fẹ́ má ọwọ́ ni wọ́n sáàbù lọ́la wọ́n ló ti sáàbù má o ti múra kalẹ̀ o ti lọ́ lọ́la bó wa ni ẹkú palẹ̀ wọn ẹ ẹ lọ́mọ fa fún ti nẹ́sì kílódé wọn ẹsẹ̀ ń gbèsè lójú ọ̀nà ni ẹsẹ̀ lójú ọ̀nà bó kọ́lá bẹ́ẹ̀ tó ń lọ bẹ́ẹ̀ kò débẹ̀ yìí yóò àfọwọ́ kọ́nà ò dáa wọn ò ti gbà wọ́n tó ń lọ bẹ́ẹ̀ wọ́n lọ láti ojú kẹ́kẹ́ kò sí ojú ọ̀nà ẹ́ kò sí dé owó sí délùú rí kéèyàn ṣe rọ́ṣẹ́ sí ọ́fíìsà táwọn àgbẹ̀ pé padà àti kiri gbogbo ojú ọ̀nà òun kò mọ kankan pa rẹ̀ ó wá sọ fún pé tọ̀ má lọ o wọn náà wá ní bàbá lọ́nà ò dáa sẹ́mọ̀ tí ẹ máa da làákà ìdílé ni ìdúrà wọn kà máa wọ lọ wọn tó lọ kó máa tẹ̀lé wọn lọ. ọlọ́run sọ fún Al-Qur'an ọlọ́run bá àdékọ́lá ó ní law kuntu a'lamu al-ghayba lastakthartu mina al-khayr wa ma massaniya as-su' ànábì ní tó bá jẹ́ pé inú Al-Qur'an ọlọ́run bá àdékọ́lá sọ nípa ànábì sallallahu alaihi wasallam pé ànábì tó bá jẹ́ pé mo bá máa kọ̀kọ́ ni lastakthartu mina al-khayr ó lè ní yorùbá pọ̀ wa ma massaniya as-su' àbúrò bá ti kàn mí anabi tọ́lọ̀ ọba àdìpẹ́ lára sí wa tó ju gbogbo alẹ́ anabi yóò mọ kọ̀kọ́ tí nǹkan bá sẹ́yìn náà anabi ó tó mà àbí tọ́lọ̀ ọba àdìpẹ́ lára wa sọ fún ẹ wọ́n yìí ti sá anabi sábà pé ọlọ́ọ̀ba àdìpẹ́ lára wa sọ kí ni wọ́n sọ nǹkan fún ọ anabi sọlá alẹ́ sọlá ló ti fún wa náà ní kíkọ́ ká máa bá yín ẹ nígbà anabi sọlá alẹ́ sọlá náà wọ́n ilé bá alisara yìí sáma lọ́dẹ bá anabi fún bá fẹ́ béèrè màlá lọ́dọ̀ anabi sọlá alẹ́ sọlá nítorí bá sì nílé pẹ̀lú wáyé anabi náà ó lè ti wáyé ni tọ́lọ̀ ó sì wá sọ pé ìtọ́lá yìí anabi ti wá sọ ó sì gbá wáyé tó àná mi sọ tá a máa ṣe fún wa ẹ dákun àbúrò ńlá lélẹ́yìn tá a bá gba ìdẹ̀kùn ọlọ́wọ́ bá àdìsọ́lá tó ṣe fún wa tẹ́tí wá rí fún gbogbo ọ̀nà nìkan ibi lórí láburú fún wa aburú bẹ́ẹ̀ fún wa nínú ìṣẹ̀mí ayé wa ẹ̀sìn báwọn ni ọkàn wò ní tú ọkàn ó wúwo ọkàn ò ní fúyẹ́ kéèyàn máa rí ìyàní sìn kó máa lẹ́kọ́ máa ní lọ́kàn pé lágbájá ti ń kọjá lọ yìí òní bẹ́ẹ̀ di ọ̀rọ̀ kó máa rí ìyàn kọ́kàdé ó máa fi tiyàn kó máa fojú wa àwọn ẹnìkan pé ah, àwọn eléyìí àwọn ni ò já dé yàn àwọn eléyìí àwọn ò yárọ́ náà lọ kó àwọn eléyìí tó kú tán kó o tó sàgbà ìdílé àwọn ọmọ wọn kí àwọn bàbá wọn àwọn nàbàdí wa jẹ́ ní fámìlì àwọn àwọn bàbá la wọn ó kọkàn lé òní gbádùn lérí nǹkan tí ò ti gbìn lérí nǹkan tí ò ní láárí lérí nǹkan tí ò ṣẹlẹ̀ so eléyìí nínú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ sí yàn nígbà tọ́lọ́ ọba àlìkẹ́ alábá ṣe dẹ̀kun fún yàn tí yàn wá ṣe kíni tí yàn wá gbà dẹ̀kun kẹ́sì gba dùá òlù ìsèkára dùá òlù ìsèkára jẹ́jẹ́ èyí bí nǹkan bá ṣe àwọn yóò ti jẹ́ ọmọ bá tiwọn lọ́dún ìbáni sílẹ̀ àwọn tí ìtọ́wá ti ẹ̀ tọ́wá ti sílẹ̀ wọ́pọ̀ ẹ̀ kó o bá lè jìnnì tiwọn àìbáné tiwọn wọ́n ti ẹ̀ mọ́ <laughs> kó o bá rí wọn jìnnì jì ẹ̀ tọ́wá ti pa wọ́n jìnnì kan tó o bá ti dọ́dọ̀ wọn mọ́ ẹ̀ ti bá wọn ti àwọn ò ti kí ni àwọn ò ronú síwájà àwọn ẹlòmíì tí mo dodo nu wọn wàláì jàmbá ni wọ́n ṣe jàmbá ni wọ́n ṣe ẹlòmíì wọn kẹ́nu ara ẹ̀ sọ́ra ẹ̀ wàláì mo jẹ́ ẹ̀ ti sọ́ra ẹ̀ sọ́ra ẹ̀ máa jẹ yẹpẹ ìwọ ọpọlọ mọ ti tẹ tí o lápá o lè lọ rẹ lóko àwọn èèyàn ń ṣe káfíńtà àwọn èèyàn ń ṣe píkìlìyà àwọn èèyàn ń kún ọ̀dà gbogbo àwọn yìí ti jẹ́ ẹ̀mọ́ rí wọn bí jẹ́ gíná púpọ̀ rẹ̀ bí jẹ́ bí jẹ́ dọ̀tí àwọn èèyàn ń gbẹ́ kànga wọ́n ti jẹ́ ẹ̀mọ́ rí wọn bí jẹ́ tó yẹ pé kí ni bí jẹ́ dọ̀tí ẹni tó yẹ pé wọ́n káwọn èèyàn máa lé mọ́tò wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí jẹ́ tẹ̀ ẹ̀sìn tí ò dáa àwọn àwọn yìí náà ló máa dáwọ́ jọ fún yín ẹni ṣe káfíńtà ẹni ṣe bíkìlìyà àwọn náà ó dáwọ́ jọ

àwọn oníbẹ̀rù èkó tó máa ń wọṣẹ́ ẹ̀ àbí àbúrò mọ̀ṣẹ́ sáwọn náà ni àbá ẹ̀rẹ́ nìkan tí ò ní lówó nu tiwọn náà ni àwọn oníbẹ̀rù tí wọ́n bá wọṣẹ́ pé kí ní báyìí kí ní báyìí wọ́n kálukú ṣiṣẹ́ rẹ̀ náà ni tó iṣẹ́ ọ̀lẹ alápámọ́jíṣẹ́ òun náà ni máa ń báyà dé fún mi òun ni máa ń báyà dé wúrú kàbáwọn abala yìí ní tẹ̀ ni àwọn míì bẹ ọ̀lẹ alápámọ́jíṣẹ́ ni wọ́n àwọn míì àwọn míì bẹ aláìníṣẹ́ lọ́rùn ni wọn méjì rẹ̀ lálẹ́ àwùjọ wa àwọn míì bẹ alábàámọ̀ ṣiṣẹ́ ni wọn kò fẹ́ ṣiṣẹ́ ni òtí bá mi kọ́dọ̀ kọ́dọ̀ wọ́n káàró ti lọ sí ìdílé àti kéde lọ́wọ́ àmọ́ kò tiẹ̀ fẹ́ ṣe rárá kò tiẹ̀ wá ẹ̀yìn kí ló fẹ́ ṣiṣẹ́ ṣe èló ni wọ́n fẹ́ máa fóun tó tó ìdó ń gbà lọ́wọ́ àwọn àgùntàn ìdó orí gbà lọ́wọ́ wọn èló ló fẹ́ máa fóun tí ó tó tí ó ká bùkátà wọn èló ni wọ́n fún mi ní sálárì yìí tẹ̀ ṣe ní kíni ọkọ̀ rẹ̀ kò tó sábìsì mọ́tò mi gan kò lè tó sábìsì rẹ̀ tó yẹ kó bá ṣiṣẹ́ tó fi ní mọ́tò òun gan ni ètò ìbáwọ̀ rẹ̀ wọ́n yẹ kó bá ṣiṣẹ́ ìbáwọ̀ rẹ̀ ní iṣẹ́ ìjọba ẹlòmíì ṣiṣẹ́ ìjọba fún thirty six years thirty six years ó ṣiṣẹ́ ìjọba kò ní mọ́tò tipátipá ló fi parí ilé rẹ̀ ó wàá jáde sanawi ó wàá lọlé kéwà àbí sanawi òun dáná yóò lọ́ra di adini kò sí ibi ń omi nǹkan da síbi kí ni òun náà ni pé àìkéwòye náà ni kéwòye ló fi wá rò pé kò ní jà ń tẹ̀síwájú bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ọba yìí ní sọ bí ìwé sùn àti ilé ẹ̀ ń ṣe nígbà bá ti sùn sáà dẹ̀ jáde ẹja jòkó ìdájí lásán ẹlòmí ọparí báyìí ọparí ìdájí báyìí dé ó dá àfa nù wọn ti ń pè láfa àfa alágbájá àfa alágbájá kò tẹ̀síwájú ebi kéwù tó olóò kéwù náà làwọn ẹlòmí náà ké tí wọ́n kó ní sanawi wọ́n tún bọ́ sí diploma wọ́n kó ní diploma wọ́n tún bọ́ sí yunifásitì wọ́n kó yunifásitì wọ́n ti máa wọ́n ṣe wọ́n ṣe phd ebi kéwù náà ẹlú rẹ̀ náà èyí ṣe tí wò ṣe lọ tó ti wòrò àwọn eléyìí ẹ wàá jókòó kalẹ̀ síbi kan ẹ máa wá sọ àwọn èèyàn tí wọ́n máa ní ṣòro ẹ máa wá káwọn èèyàn máa ní ṣòro <laughs> ẹlòmíì tí o tún wá ní ní ṣòro kan ẹ tún máa fà ṣòro sí lọ́gbẹ́ lábẹ́ ẹ ṣe ìwé àwọn míì bẹ́ẹ̀ ní sọ pé àwọn èèyàn náà lọ lè bá wọn aláìní ti fi ni wọn tẹ̀gbẹ́ bó ṣe ń yọ ọlọ́jà náà ni ẹlòmíì ní ọmọ lè bọ́jà ọlọ́jà mi ní ọmọ lè gbé káyọ̀ mọ́lẹ́ pé rárá jà aláìní ti pọ́sẹ̀ yín dànù ẹlòmíràn mọ̀ pé ọ́ ní pé àtàwọn àlejò àbá àtàrà mo ti fẹ́ rí yín pípẹ́ àti òsì kankan sọ mo ṣe rú yàtà ni kò ní sọ Yorùbá rẹ̀ nítorí pé wá sọ lálùbá ti sọ bí èdè lálùbá náà yóò ti jẹ̀yà ọlọ́jà mo ṣe rú yàtà ni kí ni mo lálàkà mo á inú àláwọn pé ah kankan fẹ́ ṣẹlẹ̀ tó lágbára gan àmọ́ ẹ̀kan lè fi sàrà ẹ̀ fi sàrà ẹ̀kan wá bí ẹ bóyá bí adìẹ kẹkẹ pàkẹ́jì á fàmù kéèké tó mo kàn ní sọ fún yín náà ní ẹsẹ̀ o ṣé sì máa lọ. sẹ́gbẹ́ ìyá òní ti wọ́n rò pé á ẹsẹ̀ o máa bọ́ pọ̀ mi lónìí kí wọ́n máa ah, rárá rárá tó ó fẹ́ wọlé nù. tó bá tó wá dijọ́ mi tó bá tó wá dijọ́ mi yóò wá ní bóun ni ìyá sẹ́ di sara ń ta àtọ̀ títí káyọ̀ náà ọlọ́run jẹ́ aráburú. inú kó jẹ́ pé ìyá òun ló ti padà wá padà wá ń jọ́ mi bó ti wà olóòtú àpàdà pẹ́tọ̀ ẹ̀yìn àbá ni dákun ìkànnì àwọn àbúrò rẹ ọ̀rọ̀ rẹ̀ jíjẹ tí wọ́n ń ṣe pẹ̀lú ni kò mọ̀ kó ó fún pẹ̀lú tọ̀hún ni ó rò kó fẹ́ràn òun wàláì bí àwọn yahoo ni wọ́n ọba àwọn náà ti máa lo eríṣiríṣi táwọn bá àwọn náà máa ń ẹ̀ náà àwọn yahoo yahoo wọn ò ní kọ̀ láti má sẹ́ndì káàdì sí ọ ẹ̀yìn ní kírẹ́dìtì ni bíbí ṣe gíńsẹ́ni sáfà ok ẹlẹ́wà ní sẹ́ndì kí ó sáré sẹ́ndì káàdì sí ọ ìwọ wàá rí bẹ́yẹn dáadáa ó sì bẹ́ẹ̀ púpọ̀ ni wọn lọkùnrin kan ti ń ta ẹgbẹ́rẹ́ púpọ̀ rẹ̀ àwọn tí máa ń ta mọ́tò tó kún bọ̀ wọn ni àwọn ọmọ burúkú yẹn àwọn yahoo yahoo àwọn náà kidnap àwọn alọ́lẹ̀ kidnap ọmọ ọlọ́mọ kan nígbà tí wọ́n di ọba dọ́dọ̀ bàbá ti ta mọ́tò yìí kìlọ̀ àwọn fẹ́ẹ́ ra mọ́tò yìí bàbá ti à ah, five million ní mọ́tò yìí à ah, five million ní kò sí problem ẹ fún alákàntì yìí á ti sàǹfà sí i nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn bá rí sàǹfà sí i mílíọ̀n lóòótọ́ ẹ̀ ti ta mọ́tò ó ti di pààrọ̀ ẹni wọ́n bá dé padà pé tẹ́tí lálẹ́ náà tó ti àṣẹ ni pé àwọn olùkọ́ àwọn òwúrọ̀ àmọ́tò yẹn má pé kìnìún ti nǹkan fúnbẹ́ àwọn ọdún ti so nítòsẹ̀ pẹ̀lú wàhálà lẹ́yìn náà ti ṣe lórí ẹ mú two million wá kẹ́yìn náà five hundred thousand. wọ́n náà bá gbé kíni wọ́n náà bá mú ọ bára àwùjọ rẹ̀ fún pápápá. sàgbé yóò máa yọ pé àwọn èèyàn dáadáa àwọn èèyàn náà ìsìn bẹ́ẹ̀ ni àgbákò náà bẹ kú bá. nígbà tí ó ṣe dé ìjọ kẹló kan báyìí dé báwọn ọlọ́pàá ti kan lẹ̀kúnlé rẹ̀ nu wọ́n tètè àkáǹtì rẹ̀ wá wọ́n fi àkáǹtì rẹ̀ tètè àtàwọn ọmọ burúkú àwọn yàwó yàwó yẹn wọ́n ti dáàbò ọmọ ọlọ́mọ kan ni owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn tí wọ́n ti dáàbò yẹn wọ́n wá sẹ́ǹdì àkáàtì ti bàbá yìí fún un kò sí ẹsẹ̀ lówó tẹ̀sí wọn la wọ́n gba káàsì lọ́wọ́ rẹ̀ ni wọn ò tẹ gbà fún ti àwọn àtàwọn ọ̀dọ́ náà dé òkú fà káàsì rẹ̀ wọ́n sì gba káàsì lọ́wọ́ rẹ̀ ó bá wọ wàhálà ọ̀nà wọlé olùgbà tí ì sàlàyé èdè bá mi sẹ́fẹ́ wàhálà yé lọ́wọ́ tòbí yóò ṣe wàhálà rẹ̀ kí á máa ń sẹ́yìn

àwọn nǹkan tá a fi pèlò rẹ̀ kọ́lá ẹ̀mí ìbẹ̀kù tẹ̀ sí nàìjíríà yìí wọ́n lè wà wá ni <laughs> ewé kan bẹ́ẹ̀ báyìí kọ́lá bí sáìdì ọ̀nà burkina faso náà ti máa ń rí wá tùwárí kan bẹ́ẹ̀ báyìí gan kọ́lá india la ti máa ń bẹ̀ wọ́n ẹ̀sì bá wọn ní fún yàrá lásán wò àmọ́ tán kọ́lá bẹ́ẹ̀ náà ti rí ju aládùúgbò ní ẹ̀kọ́ lé mi léyìn náà tó wà ní lò bọ́sí máa ń bẹ̀rẹ̀ lò gbogbo ọgbọ́n ọ̀sán àyògbà wa ni jẹ́tọ́ lọ́ba gbà aláyé gbà mí gbogbo ọgbọ́n la tú kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀ á tú kalẹ̀ yẹ́pẹ̀yẹ́pẹ́ tó ń kálukó ti wá mọ gbogbo ọgbọ́n tán lò ẹ̀hẹ́n tábàtí arígbà tábàtí amọ̀gbọ́n tán lò nísìnyí ẹ̀yin ni wọ́n kú sọ̀wọ́ yín ó kú sọ̀wọ́ yín bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ara yín kò ní àkàtì ó ṣe fún yín ẹlẹ́mi máa rò pé bẹ́ẹ̀ ìlú máa bá a pé tó o bá lọ́dọ̀ rẹ̀ má bẹ́ẹ̀ máa sa kò lè sa dí ọ kò sí àkàtì ó ṣe fún ọ kò ní nǹkan kan lọ́wọ́ tí ó fi sa fún kankan fún ọ kò sí orí lọ́wọ́ rẹ̀ bó orí bá wà lọ́wọ́ rẹ̀ ni kí ni mẹ́rin kí ni a máa bìyàn lọ́wọ́ báyìí kó wáyé báyà lọ́wọ́ rẹ̀ ní wáyé kóun náà ṣe kóun dádúró fúnra rẹ̀ ni kó wọ́n ṣe pé ó sẹ̀ máa rí ti kó tó san sùfì kó wọ́n ṣe pé ó sẹ̀ máa rí ti kẹ́ ẹgbẹ́ ara wa kó tó ní kí wọ́n dáná lálẹ́ ó yẹ kóun náà lè dádúró fúnra rẹ̀ ni tó kó àwọn nǹkan yìí wà láàyè nǹkan tó simple ni simple analogy ni lẹ́bi lẹ́bi àwọn ilé ìbò àbí simple arithmetic ni wà láàyè nǹkan tó aláìkó ti wínú ó sì lásàrá tó lọ́tọ́ gbé àtàrà ìṣọ́ máa ń lọ olùkọ́ lọ lè fọ́ wọn lẹ́nu ṣé kò á máa fọ́ ilé ẹni lóòótọ́ mẹ́sàn á máa fọ́ ilé ẹni sunday sunday nù wọ́n fọ́ ilé ẹnu bẹ́ẹ̀ bá ti lọ sunday ta àtẹ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n pa ẹ̀ gbogbo ẹ̀ ṣe wọn àníkẹ́ máa mú wá bẹ́ẹ̀ bá ti fẹ́ kóró yóò pọ̀ sí òun àníkẹ́ máa mú wá sí ẹ̀yin ló bá máa tú ẹ̀ máa tú gbà ní ẹni tí olówó ìyá fún dàpọ̀ ìyá mi ló bá délé fún ọ wọ́n sì pàdé àdúrà tí ó rìn yín káàkiri àdúrà ọmọ

wọ́n pé wọ́n afẹ́ ẹ e mú ẹnìkan yóò máa lọ́wọ́ dáa jẹ́ pé òkú aláṣà àti kan obìnrin náà lẹ́bàá mi obìnrin àwọn náà lẹ́bàá mi tó pọ̀ mbẹ́ obìnrin àwọn àwọn ìyá àgbàlagbà tó wọn náà sì ní ìjọ náà wákàtí orí náà wákàtí àwọn ká mímú orí ìdílé ọ̀fáyé ìbà mélòó mélòó máa wó ẹ kò ní orí wọ orí sàlátù sànni sànni kò sóore mẹ ẹ nà máa rò bẹ́ẹ̀ ẹ ń súnmọ́ lọ́rùn bẹ́ẹ̀ ẹ ti jìnnà sọlọ wọn gbé jìnnà sọlọ wọn bá àlejò ọlá ni torí pé mẹ́rin bá ti ká dáadáa lẹ sínú ẹsìn ẹ àlùbídà àdú látẹsídu látẹsídu àbúdá minallahi illa bọ̀dá bídí àtẹ̀yìn kèé léèyàn kún ní kankan ju kéèyàn jìnnà sọlọ lọ ó mà jìnnà sọlọ ni nínú àwọn bá sọ pé àlùbídà àdú àhábù ilà ṣèkọ́ni sitani fẹ́ràn bídíà ju ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ máa ń ṣe bídíà yìí sitani máa ń dùn sí ju kéèyàn máa ṣẹ̀ lọ tó o bá mutí nìsín ẹ̀ṣẹ̀ mutí náà máa mọ̀ fún mutí tó ń ṣe ò da àbí kọ́dà àwọn mutí mi yóò máa bẹ̀ yóò máa sọ fún bẹ́ẹ̀ ẹ bá sàdúrà kọ́lọ́ ń sá yọ ọlẹ́mìí mi òun ní òjì ẹni ń ṣe ìsọdí ń ṣe ìsìnà ọmọ pé kò dáa ẹni tí ń ṣe ìlànà ọmọ pé kò dáa ẹni tí ń jalè ọmọ pé kò dáa ọmọ pé èsì náà ní àmọ́sẹ̀ ẹni bídíà abúlé wa bẹ́ẹ̀ náà ni pé ẹni tí ń ṣe bídíà láéláé onígbàgbé bídíà onígbàgbá wúlò ń ṣe yóò mọ nígbà tó ń sin lọ́run tẹ bá ní kó dìde kó bẹ́ẹ̀ nígbà tẹ ní kó dìde kó ń bí ẹ̀sìn ọlọ́run ní ẹni kìtá ni máa ń fọ́ kábàlẹ̀ wá ti múyàn pẹ̀lú bídíà báyìí àhá eléyìí ti jẹ ẹnu tàkùtì rẹ ti mú eléyìí nù bọ́lá kó sí ilé ẹ̀kọ́ lé jáde bí tàkùtì rẹ ti mú kó ti mọ̀ pa nù ẹ máa wò pé àtàlátù wọ́n ti ní amálà àtàlátù náà mo nìkan máa wá ṣe ẹ síbá àwọn èèyàn ni wọn lọ ilé ìdánilé pàtẹ́wọ́ síbá àwọn èèyàn náà lọ ìdánilé ṣe kó sókè gbogbo àwọn ilé ìgbà yìí àdádálẹ olóko méjì anábì kan abáàlì sọ̀rọ̀ láti gbogbo àwọn kan wọ̀nyí wàláì wọn fi yẹn ẹ̀rí ti ara wọn láwùjọ ni yàrá wọn fi ń sọra wọn di olówó òjijì láwùjọ ẹbẹ yìí náà mọ àwọn tẹ ń dá fífi náà nínú dọ́ọ̀mù lẹ́yìn ọdún kan tẹ ẹ dá fún ẹ̀rí kó lọ mọ́ká ẹ́ lẹ́yìn tó tàbí dáa fún wọn tẹ́bẹ́ ẹni kọ́lé kẹ́ máa lọ lè dáa fún wọn kí lórí gbèsè láyé nítorí ẹ̀kẹ́ ẹ̀nà òrò nínú lọ́mọ bíi tiẹ̀ nílé tó náà ti jẹ́ ṣé òun náà ti kọ́lé ó ti lọ tó náà ti ra mọ́tò wọn lọ sọ́ra yàwọn wọn jọ ẹ̀yin náà tó wàláì já ọdún ọlọ́run ti sàlákà ìfún wa làákà ló jẹ fún wa yìí wàláì balẹ̀ jọ́ ní jẹ fún wa tó wà ní jọ́gbìn dàlùkì ya ìkìlọ̀ dà fi làákà ìwà ronú tọ́lọ̀ bá sọ̀rọ̀ fún alákà yà fi ronú rárá wọn náà wo ètò ń dá lásàlátù kọ́ ẹ bí àjọ sunday sunday ló ń dá ọmọ ètò ti kó mẹ́ òun sọ wónú òun tún gbẹ̀jẹ̀ òun sọ wónú tó ní rárá òun sì wàhálà yá sunday tún ní ẹ wá ẹ tún lọ wọlé yìí wàláì tó bá jẹ́ pé wọ́n fẹ́ tó bá jẹ́ pé wọ́n fẹ́ dáadáa fún yín lóòótọ́ ni wàláì kìí tí wọ́n ní kẹ́ máa ṣe nù ọ̀rọ̀ lọ́wọ́ bá lè fọlá òní wọ́n máa kọ́ yín wọ́n sì ṣàlàyé ẹ̀sìn fún yín ni wọn ò ní di àwọn nǹkan kan mú lọ́wọ́ ní pé àwọn nǹkan wọ̀nyí láàmú fífa àwọn ẹ̀ tìrúgba àwọn kan ẹni mú lọ́wọ́ pé nǹkan láàmú fífa àwọn ni àdúrà táwọn ní kọ́ wa wọ́n pa á sí wọ́n tún wá ṣe pẹ̀lú abúkù kan fún wa lọ́tọ̀ ṣe pẹ̀lú abúkù tiwa ni àwọn ẹni ẹlẹ́ni ẹ̀ tún kọ́ sọ má jà àwọn yóò yá ẹnu adájà àbùkà fún wa wọn tó wá lé ọkọ sí lẹ́yìn ẹdá yunifọmù fún wa iṣẹ́ tí ẹ̀ka máa lọ hijab hijab tí ò ní kọ́lọ̀ tí ò ní design tí ò ní kaka ẹ̀sùn fi kọ́lọ̀ sí i. gbogbo àwọn sábà yẹ dá fún ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run àrùn ojú ọdúnwájú ọlọ́run tó bá dijọ́ fìdí àlùkìyàm àti yìí ọláyà àyè tó bá gbogbo àwọn tí láà afáàlá sọ̀rọ̀ àti wa ọlọ́run gbogbo tó ṣe fún wa yìí ní tó sọ wá di ọlọ́run báyìí ló bá ṣe fún ọlọ́run bá nípa lá ní wàkọ́lá lẹ́bí iná wàkọ́lá lẹ́bí wàkọ́lá lẹ́bí iná sódì ìkú yàní àwọn tí wọ́n ṣe kí àwọn tí wọ́n mú ní yàní tí wọ́n mú wa lọ́lẹ̀ ní alágbára ni wọ́n fà kọ́ lágbára lórí láyé ni wọ́n ọba àdìpẹ́ lágbègbè ṣe pé á kì í bẹ̀ẹ́ ní tí wọ́n ti mú àyè wọ́n fún ìyá wọn mọ́jẹ mọ́jẹ ojú ẹsẹ̀ mú báwa tí báwa jọ́bù rẹ̀ ọlọ́wọ́ balẹ̀ pẹ̀lú àwọn akọ̀mọ̀ pé lè kúlù lè dé ìfún wàláàkín láàtẹ̀sọ̀rọ̀ gbogbo yín náà dọ́bù rẹ̀ jẹ ọ̀sẹ̀ ní jẹ́ sí kú mi dọ́bù rẹ̀ jẹ wàláàkín láàtẹ̀sọ̀rọ̀ ẹ̀ kan ẹ̀ fúra mọ́ ni tó bá jẹ́ ọ̀gbìn dàrí kìá mọ́ ẹ̀dí wa wọ́n ká lùkú ẹ̀ ẹ̀ alẹ́bí na tóbi ó àti alẹ́bí na sọ ẹ̀dá fún ẹja fara sínú lànà nàbì sallallahu alaihi wasallam gbogbo tó bá di rọrùn fún anú ẹ̀sìn ẹ̀jẹ̀ káwọn náà máa gbà rọrùn ẹ̀ mọ̀jà mọ̀ wàhálà káàkiri ẹ̀ mọ̀jà ó ti ó ti easy jù ẹlòmíràn ní mẹ́lòmí lọ sí ara rẹ̀ pé súnà ti easy jù ẹlòmí ìsèkára náà láwọn àti wọn ní àní mú wá èyí tó ń kankan ìwà ìwà ní ìyá sọ fún lójú oorun ìyá sọ fún kó lóyè kíkì ní kó lóyè àti rìkọ́ọ̀dì gan àti kíkan pé tó bá ti wá rí kan tó lé ní méje tó bá kan tó lé ní méje báyìí aburú ní kíní wọn wọn sàmọ wa tó le tó le tó le tó le ọlọ́ọ̀bá àti kíláàsì ṣe súnà rẹ̀ ó ṣe ní ọ̀rùn fún wa tó ká gbìyànjú ká tẹ̀lé súnà nàbí sọ̀rọ̀ àlẹ́ ọ̀sálàm èdè ìṣèkára àwọn tá a bá mà ká lọ bá àwọn àbá súnà tó kọ́ wa àbá súnà òní sọ́wọ́ pé bọ̀ ṣe ìṣèkára sẹ́yìn ìgbà sọ́wọ́ pé bá yín ṣe ti ara àbí mo ti bá yín ṣe ẹ̀yìn tó wá jáde irọ́ ni irọ́ ló ṣe wù kó bọ̀ ṣe kankan ó yẹ kó kọ́ bí wọn náà ṣe kíni bí wọn náà ṣe máa ṣe fúnra rẹ̀ kó kọ́ sẹ́yìn bá wá tó wá kó wá lè fún yàrá wípé òun ti wá máa kéwù kà máa ẹ̀rí ti dàwádé wípé kò lè ní kankan há máa bẹ ní ó yóò kàn máa para sẹ́yìn ni tó sàlàyé rẹ̀ fún yorùbá pé tí ẹ máa wí ní bẹ́ẹ̀ náà ìtumọ̀ tá à ń wí náà ni pé ọlọ́run ẹ̀yìn mo fún mo fẹ́ kó o tẹ̀sà fún mi látọ̀ wọ ara rẹ mo fẹ́ kó o fún mi lágbára pẹ̀lú ọgbára rẹ <clears throat> wọ́n ló ní mà èmi ò ní mà wọ́n ló ní mà tó ní nípa àkọ́kọ́ tó bá mọ̀ pé tí mo fẹ́ ṣe yóò lo orí fún mi láyé àti láti kí ama nínú ẹ̀sìn mi nínú gbèsè ayé mi tó sí ní àbí jìnnà jìnnà àbí àtibọ̀ náà mi dákun yóò rọrùn fún mi tó bá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi níbi ẹ̀sìn mi kábàáhùn mọ́tà gbé mi jìnnà sí nǹkan ọ̀hún kó o sì gbé mi náà jìnnà sí i kó o wá ṣe ìjó dáa fún mi kó o sì jẹ ìyọnu sí i tó wà ní sèkára náà nù tó bá ti mọ̀ wíwò rọrùn fún láti ka kéwù tó bá ti eléyìí nìyí tọ́kàn rẹ̀ bá ti wá òun náà ni òun náà wà bá lọ tó bá ti eléyìí nìyí ọmọ yìí tó ti sèwù ọmọ yìí tó ti sèwù sákàǹtì rẹ̀ báwọn tó bá ti ṣe eléyìí báwọn aláyọ̀ tó ti sèwù owó tó pọ̀ sákàǹtì rẹ̀ à níṣìṣẹ́ ọ̀nà yẹsẹ̀ bá nẹ̀rẹ̀ àwọn tí wọ́n yẹsẹ̀ sẹ́ àwọn mọ́nìjì kọ́lá ìjọ àpò kan ẹ̀lú náà wọ́n àpò kan ní wọ́n mú fún ògbélé one thousand kalẹ̀ five hundred ẹjọ́ àwọn ìwọ̀n oníbọ̀ ọdí dáadáa fún òwúrẹ́ bá ti pọ̀ dáadáa náà ló ti rí kíní tí ó kíní ó náà ti pọ̀ sí so ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú ká padà sínú súnà anábì sallallahu alaihi wasallam níta àlè fi sọ́ọ̀bù solution òun ló lè jẹ́ solution gbogbo problem ti ń jẹ wá láwùjọ àákà ń tara wa ni à ń tara wa bá tara wa jù bẹ́ẹ̀ lọ ẹ àbí ká padà sínú súnà anábì sallallahu alaihi wasallam ìkànnì àwọn ìbò ló fẹ́ náà sọ ó ní àwọn Europe tẹ́ ẹ níhun ó nígbà tí twentieth century táwọn abẹ́ yìí nígbà tí ó fi parí ó láwọn yúróòpù ò ní ní ọ́fíìsì ìdíkan padà sínú ìsìlámù lọ kéde ṣe mùsùlùmí tó bá wọn sọ di gbogbo ètò tí ìsìlámù gbé wá wọn ni pé ìrọ̀rùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ padà sínú ìsìlámù yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn náà wọn sọ wa yìí pé àbí ká padà sínú súnà nàbí sallallahu alaihi wasallam àbí ká padà síbẹ̀ táwa bá ti Nabi súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀rù ní ma bà wá wípé wáyà ń tèrà àná à ń tè sínà ẹ̀rù ní ma bà wá kọ́mọ wá jáde lọ lálẹ́ kọ́là bí bí òwe lágún méjìlá àmọ̀ pé òun yóò dé òsì náà kọjú òsì ẹ̀rù ní ma bà wá mọ̀ wọ́n bá wọ́n lágún mẹ́sàn-án nìyẹn mo bá ti máa ké káàkiri yàrá fún ẹgbàá wa àwọn ọmọ o àwọn ọmọ o táwọn pariwo káàkiri bẹ́ẹ̀ fún táwa ti súnà nàbí sallallahu alaihi wasallam ni à ń gbọ́mọ lọ́mọ ẹ à ń segin kan à ń kápátá lérí wáyà à ń jẹ àwọn pápá ìjọba kékeré káàkiri àwọn àwọn èyí ti gbogbo èyí ti síra aláìkò ní sí ẹ̀ẹ́n èmi àtẹnì kan kọjá lọ́jà tuntun lónìí wà láì abẹ́ ìsẹ́mi kọjá láàrin wọn wá kí ni màtírí àgbà fi ra ṣe ìjáàbù lọ akọjá láàrin kàrá ní àwọn tí wọ́n ju èyí ti rí àwọn àwọn nǹkan òkú èyí ti rí di wàláì ti dáhùn yà wọn jòkó tí mo wọ́n dàbí ni wọ́n ṣe bí wọ́n ṣe gan bí ó ṣe ti bu àwọn tí wọ́n ń gba òórùn tí mo ń yọjúmọ́ àwọn àríyá kan báyìí ó wá mú òkú asínrín tó pọ̀ báyìí àti ó wá kó wáyé wá kó síbi abọ́ kan báyìí iye pẹ̀ báyìí pé ó fẹ́ yan tí ó fi jẹ ni táwọn tí ó wà láti àti níbi jẹ ni tí fi wá rà ẹ dákun ní ti súnà nàbí sọlá wa lè sọ wà láwùjọ kí ni ó kàn sùn torí pé àwọn èèyàn ra àmọ́ ẹ ṣé gbàgbọ́ àwọn ìfún wa ra àmọ́ gan àwọn tó ń já wa láti wa tí súnà bá ti yá àwọn náà wọn ó ti dìklẹ́ àkínú ń ta báwọn ẹ máa mú báwọn ti àwọn ìbáraẹni sábà ti lẹ́nìkan ní ẹnìkan ló lóun rí ìlànà ẹnìkan ọwọ́ anígbẹ́ ẹnìkan ní ti ẹnìkan ẹ̀bù wá sábà ti mọ́lẹ̀ àti ẹgbà fún ní eré rẹ̀ ń tẹ kó ẹgbà fún ní eré dáadáa yóò mọ̀ pé kò ní ìlànà ẹlòmíì bá gbogbo àwọn kaba ìwà láì títún náà lẹ́sọ̀ wà lọ́sọ̀ láǹbà ti rìn lẹ̀ dáadáa gbogbo ẹ̀ láti yóò tẹ̀kínni yóò sọ gbogbo pọ́blẹ́mù wàhálà tá a ní lọ́jà à ń jin pẹ́rẹ́ kì í ni à ń parọ́ ni pé wàláì inú rà bẹ́ẹ̀ yí báyìí kó ra wa kó ra kó bá bẹ́ẹ̀ wa gbogbo rọ̀hún wàláì gbogbo ẹ̀ láti lẹ̀ gbogbo ẹ̀wọ́ kálukú ọmọ máa gbọ́rọ̀ tóbi rẹ̀ lẹ́nu ìdí mi ta ìgbọ́ màmí ògbọ́rọ̀ tóbi rẹ̀ lẹ́nu níbi gan kì í ta ìgbọ́rọ̀ gan ọ̀rọ̀ tí ògbọ́ sí ẹni náà ní kò kúnlẹ̀ àbí ọ̀rọ̀ tí ògbọ́ sí ẹni náà ní kò lọ fìdáhùn ọ̀rọ̀ tí ògbọ́ sí ẹni náà ní kò lọ mòlídì gbogbo ọ̀rọ̀ tí àgbọ̀ sí wọn lẹ́nu náà nù àwọn tí gbogbo asúnà ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bá ti yé wa yóò yí àwọn náà àtàjọ ọmọ sí mòlídì máa má àníjọ ọmọ so àbíká padà sínú súnà nàbí sallallahu alaihi wasallam wọn kálukú máa ti jẹ́ ànímọ̀ ife tẹ́ kan òun ló wá ní dọ̀tí ànímọ̀ sáfún pé ká roko ànímọ̀ sáfún ká jẹ́ ẹ̀jẹ̀ clear gbogbo sẹ́ta wá ti mọ̀ pé kì í jẹ́ haram wàláì ògbè lápè láti máa ṣe gbogbo eléyìí jọta bá tó gbọ́n gbogbo gbogbo eléyìí wàláì ìgbà náà láti oníkọ́ kaba ìlà òjọta wa àwọn tá a bá ti ṣe tàbá ti ní tá a máa bá kí náà láà máa bá kí bá a sì máa rí kùkù sí òun náà nìyí abẹ́rẹ́ ọba àdìgbọ́lá kó wọ́n sà sànù wa kó wọ́n sà fún wa ní kọ̀kànbalẹ̀ nínú ìlú wa kó fún wa ní kọ̀kànbalẹ̀ ládùúgbò wa kó fún wa ní wa kó jẹ́ ká lè padà sí ìlànà nàbì sallallahu alaihi wasallam kó sì ní ọ̀rùn fún wa innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi